والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل وعنده مفاتح الغيب لا يعلمها إلا هو أيها أي ọlọ́run bá ti ń sọ fún wa nípa bó ti ṣe jẹ́ pọ̀ nìkan ló nímọ̀ nípa tó pamọ́ àyà kọ̀ọ̀kan dín ní ọgọ́ta nínú Suratul An'am ọlọ́run bá ti sọ pé wa ya'lamu ma fil barri wal bahri ọlọ́run bá mọ àwọn nǹkan tó ṣe é pé. ń bẹ lókè àbínúlẹ̀ bákan náà èyí tí ń bẹ lókè àbísàlẹ̀sàlẹ̀ òkun ìmọ̀ ọlọ́run ọba alákùnlé ọ̀rọ̀ kìrìkà gbogbo nǹkan yìí kò sí nǹkan kan nínú àwọn nǹkan wọ̀nyí tí ìmọ̀ ọba ọ̀rọ̀ kìrìkà àkàrà ọ̀pọ̀lọ́ sàṣà ní àìjọjẹ kọrọ tó ọmọ nítorí rẹ káwọn ṣẹṣẹ ti sọ ibi tọjẹ gbangba kò tí ẹ lè bá làákà ìmú lọ́dọ̀ rẹ kíkẹ́ nìkan máa sọ fún ọ nípa nǹkan kan tí ń bẹ nínú ilé rẹ tí wọ́n tó nílé ọmọ nípa rẹ wọ́n mọ̀ pé à nínú ilé mi náà tó bọ́ọ̀ wá ni wọ́n náà ṣe lérò kí ọlọ́run bá tó dá gbogbo nǹkan ọ̀dà gbogbo ẹ̀ bó ti ṣe dáa tó yìí yọ wá da gbogbo ẹ̀ bó ti ṣe dáa kí nǹkan kan nínú àwọn nǹkan tó dáa kí ìmọ̀ nípa rẹ̀ kí ìmọ̀ nípa ń ti ń ṣe àti ń ti nǹkan yẹn ń ṣe kọ́ apamọ́ sí i sàárà lọ́wọ́ àwọn àgbà ọlọ́run bá gbà tó. torí di eléyìí ìmọ̀ ọlọ́run ọ̀kárí gbogbo nǹkan bóyá nǹkan òkè pẹ̀ àbísàlẹ̀ ẹ̀lẹ̀ ní ń gbé ni. àbí inú òkun ní kò sí nǹkan kan tó pamọ́ sí i kódà bí nǹkan yẹn kéré ní ọ̀nà tó ṣe pé ojú lásán ò ọlọ́run bá máa nípa rẹ̀ kó jẹ́ pé lẹ́lọ́wà àbí inú sámà torí ẹ̀ ọ̀kan nínú àwọn lẹ́nàwọ́ọ̀rẹ́rẹ́ àwùtàwọ̀rọ̀ ó ní kò sí nǹkan kan bó tilẹ̀ wù kó kéré ma tó lè pamọ́ sí ọlọ́run ọba wa bẹ́ẹ̀ nǹkan ọrụ nri, ma rí àbí ọlọ́run ọba wa gbogbo nǹkan pátá ló mọ̀ ìròyìn yìí ò sí fẹ́ gbogbo nǹkan ní lágbájá mọ irọ́ ni kò sí tọ́jọ́ bẹ́ẹ̀. ìdáhùn ọmọ lọ́mọ èèyàn ó kéré jọjọ ìgbẹ̀ta mọ́ ìmọ̀ ńlọrọ̀ kiri ká gbogbo nǹkan. ṣùgbọ́n mi èèyàn ọmọ nǹkan kan kò mọ nǹkan púpọ̀ ni torí ẹ̀ ẹ̀rí tá a mọ̀ bára wa wí tí nǹkan tí fúlẹ́ńgé fúlẹ́ńgé rẹ̀ bá ti pọ̀ jù ah, tí gbogbo nǹkan ni wọ́n mọ̀ ní. bẹ́ẹ̀ni nítorí pé kò bá làákàyè kò tiẹ̀ lè ṣeé ṣe lágbọ́n nìkan bẹ nínú àwọn èèyàn tó sì pé gbogbo nǹkan ló mọ̀ yàtọ̀ sọ́lá ọ̀la gbogbo nǹkan ló mọ̀ kọ́dà gbogbo ètò ìlérò gbogbo ètò ìlérò kò sí ní tọ́lá ọ̀la ọ̀la. ọlọ́ni máa tó kótó mi wọ́rọ̀ kọ́tì ilẹ̀ ayé alẹ́ mọ́ ewé kò ewéko kan ò ní jábọ́ àti tọ́jọ́ pọ́ lọ́run bá ti mọ̀ nípa rẹ̀ ọlọ́nìkan lọ́mọ iye ẹgbẹ̀rún lọ́nà ìníye ewéko tí ń jábọ́ ní gbogbo ìṣẹ́jú àyà lókè pẹ̀ nínú òkun àti níbikíbi ọlọ́run bá mọ̀ gbogbo àwọn ewéko. ó sì mọ gbogbo ìtọ́ba jábọ́nú ẹ̀ bíbẹ̀rẹ̀ lórí igi kò sẹ̀yìn mọ́ ọlọ́run báwo wá ní jíjábọ̀ rẹ̀ ní ó sì pamọ́ sọ̀lọ̀ kò lè pamọ́ sọ̀lọ̀ ìjọ jábọ́ fúnra ara rẹ̀ láì jẹ́ pátẹ́gùn lójì ìtàtẹ́gùn sì mú jábọ́ ètò ìṣe pé ìjì burúkú ni ó mú jábọ́ ètò ìṣe pé òjò ní ọ̀rọ̀ ní ọjà bọ́ gbogbo ẹ̀ pátá lọ́lọ́mọba wa mú subhanallah ṣé kí àwọn ewéko gan àwọn náà tún ní identity lọ́dọ̀ lọ bẹ́ẹ̀ wọ́n ní identity ètí ọjà bọ́ ọlọ́ọ̀túnmọ̀ èyí tó lọ́wọ́ kọ́ pé ọjà bọ́ kọ́dà báwọn kòkòrò jẹ́ létí tí wọ́n jẹ́ mú tí wọ́n jẹ́ gbogbo ẹ̀ka tó fi sọ mọ́gi kókókó náà ni ó tún máa lè torí kọ́ lọ́wọ́ kọ́ pé ọjà bọ́ èyí tó sì dúró ṣinṣin lójú tí tí wọn gba àmì mi kún lè mí léyìí lákọọlẹ ti gbẹ lórí ẹ pé ọjà bọ kí alẹ́rìí tó rí bété tó eléyìí gbogbo ẹ̀rọ lọ́njọ́ ìjẹ́ tó náà bá ma gbogbo ti ń ṣẹlẹ̀ ọmọ gbogbo nǹkan tó fi lórí àwọn nǹkan gidi àwọn aláìlẹ́mìíla gbogbo ọlọ́lọ́mọ lọ́dáàmà báwo wá làwọn ẹni tẹ́mi ń bẹ lára wọn mi ò nípa gbogbo pàápàá jùlọ àwa sẹ́mi ń bẹ lára àpòpórísì ọmọ ẹ̀ nínú àwọn tọ́tọ́ lọ́n dá sẹ́mi ń bẹ lára wọn tí wọ́n sí nínú ẹni tá a la kásìn lọ́n tí wọ́n sí nínú ẹni tá a la kásìn lọ́n bọ̀ lọ́rùn wọ́n sí nínú ẹni tá a la kásìn lọ́n bọ̀ lọ́rùn ṣùgbọ́n àwọn náà máa sin lọ́n lóde wọn rú bọ́ọ̀lù ti ṣe pé kí wọ́n máa sin òun torí ìfẹ́ bẹ̀rẹ̀ lẹ́yìn náà ti sàmáwájú wọn náà ti lọ́rùn gbogbo ń ti bẹ nínú sánmà àti gbogbo ń ti bẹ nínú ilẹ̀ gbogbo wọn pátá ló ń ṣe àfọ̀mọ́ fún ọlọ́run ọba wa gbogbo wọn pátá ló ń ṣe àfọ̀mọ́ fún ọlọ́run ọba wa ìjẹ́tẹ́lẹ́ ìwáyé wa a mọ̀ pé àjẹ́ pé ńgbà tó ti jẹ́ pé gbogbo ń ti bẹ nínú sánmà àti ló ń ṣàfọ̀mọ́ fún ọlọ́run ọba wa. tó bá jẹ́ pé ogun tí ń bẹ nínú sọ́mà tilẹ̀ ló ń ṣe àfọ̀mọ́ fọlọ́run ọba irú ìjọsìn tó lọ́run ní máa ṣe ni bọ́tú wọn kì í pè wọ́n ní mukallafun gẹ́gẹ́ bí àwọn ìrà gẹ́gẹ́ bí àwọn aáyán gẹ́gẹ́ bí àwọn ehoro gẹ́gẹ́ bí àwọn àgbò gẹ́gẹ́ bí àwọn màálù gẹ́gẹ́ bí àwọn ràkúnmí gẹ́gẹ́ bí àwọn yàmùyàmù àwọn ẹ̀sán gbogbo àwọn eléyẹn náà wọ́n ń ṣàfọ̀mọ́ fọlọ́run ṣùgbọ́n wọn kì í sọ pé ọlọ́run la kásẹ̀sìn bọ̀ wọn lọ́rùn torí pé ẹni tó lọ ńlá kásẹ̀sì ń bọ̀ lọ́rùn tó bá sin lọ́n yọ lẹ́tọ̀ sí káyìn tó bá kùnà láti sin lọ́n yọ lẹ́tọ̀ sí ẹ̀tẹ̀ tòṣùgbọ́n àwọn àlèkó àwọn jàmá yàmúyàmújọ nísìn kápẹ́ ẹ̀yìn sin lọ́n ẹ̀yìn ẹ̀ka rẹ̀ láì ẹ̀yìn kọ́má ẹ̀sìn lọ́n ẹ̀ka bò torí kò sí ètí ìṣètò ọlọ́run wọn tẹ́lẹ̀ kò sí èyí tí amadadu yìí pé tọ́lọ̀ mma mma gbogbo nǹkan lórí àwọn ẹ̀dá tí wọn ò lẹ́mìí lára a jẹ́ pé báwo wá àwọn ẹ̀dá lára gbogbo náà lọ́lọ́mọ ọ̀dà tó bá rí báyìí gbogbo àwọn lára wà tó ti kọ́ bọ́ ẹni tó lọ́n bá wa la kásẹ̀sì bọ̀ lọ́rùn kọ́ dájúdájú ọlọ́run bá mọ̀ náà. ẹ sọ fún ọ fún ọ tó kó ọkùnrin tó dé tó parí nọ́mbà lọ́wọ́ ah. bá rí báyìí ọlọ́mọ ọlọ́mọ ọmọ èmi náà kò sí ní tó ṣe tọpa mọ́sọ́lọ̀ kò sí sí tó pa tìtọ́ lọ́wọ́ wọn. sábà bí léèrè pé nínú àwọn ẹ̀dá ńláńlá tó lọ ń dá àwọn àwo gan-an làwọn ètò ńlá jù ẹ sọ pé àwọn ètò ńlá jù làwọn èyí tó lọ ń la kásẹ̀sìn lọ́rùn tọ́lọ́ wa ní àwọn àwo gan-an ni àwọn ìjọ la kásẹ̀sì bọ̀ lọ́rùn ẹ sọ pé èèyàn àti àlùjáde àwọn mọ̀lẹ́kà ń kọ́ rárá wọn ò jẹ́ pé wọ́n làbọ̀ àwọn lọ́rùn pé tẹ́ ẹ bá ṣe ẹ wà àlùjáde tẹ́ ẹ bá kọ̀ láti ṣe ìnàlẹ̀ ẹ̀wọ̀ wọ́n dá àwọn ọkọ̀ ọmọ ìjọsìn tọ́lọ̀. لا يسبقونه بالقول wọ̀hún bẹ amẹ̀rẹ̀hí yàmẹ̀lò màlẹ́kà kì í wí kọ́lọ́wọ́ bó tó sọ àti ọlọ́run làwọn máa fi ṣiṣẹ́ torí ẹ àlùmọ́kálẹ̀ fúnà àwọ̀ àtàwọn àlùjánu àwọn tá a la fásẹ̀sìn bọ̀ lọ́rùn ọlọ́run ọba mọ gbogbo wa pátá débi pé ẹni tí ẹyin jù rẹ̀ tí bá ń. ṣe àfihàn ẹyinjú rẹ̀ níwájú àwọn èèyàn tí wọ́n jọ wà gẹ́gẹ́ bí ẹyinjú olódodo ẹyinjú ẹni tó ṣe fọkàn tán ṣùgbọ́n tó ṣe pé lódodo ẹyinjú yẹn ìjàmbá lọ́wọ́ àbẹ̀ nítorí pé ẹyinjú ìjàmbá máa hàn máa wọ yẹn ẹjọ́ mọ láàrin àwọn tẹ́ ń tà ń sọ ọ́ tó bá jẹ́ pé ìwọ bá mọ àwọn èèyàn sọ́ọ̀dì dáadáa ó ti máa rí lẹ́yìn ju àwọn míì kékeré gbogbo ayé ti gbọ́ nígbà tí mi ti gbọ́ yìí gbogbo ayé ti gbọ́ ẹ̀yìn ju oúnjàmbá mi kò wá rọrùn fáwọn èèyàn láti mọ̀ ọlọ́ni ìyá àlẹ́ kọ́ ìnẹ̀tẹ̀ àyóní wọ́n máa tọ́ fi sọ̀rọ̀. ọlọ́run mọ èyí tó bá jó ní jàǹbá nínú àwọn ẹyin ojú ó sì tún máa ń tí ọkàn máa gbé pamọ́ kò sí ń tọ́ pamọ́ ma fi nufusikum liyakhfa wa mahma yuktami Allahu ya'lam ẹ̀ tú ẹrú tó lè gbé ti ń bẹ nínú ẹ̀mí pamọ́ ẹ tú ẹrú tó lè gbé ti ń bẹ ní pamọ́ sọlọ ẹ gbé pamọ́ ẹ túbọ̀ gbé pamọ́ ẹ pamọ́ dáadáa kò ṣe lè gbé pamọ́ tó Ọlọ́run náà bá fara pamọ́ títí títí títí kò lè fara pamọ́ kọlọ ìrẹ̀kẹ́ ọgbà tọlọ gbẹlẹ láfíà wà torí ẹ bẹ́ẹ̀ náà lọ́jọ́ tó ṣe pé gbogbo níta ẹgbẹ́ pamọ́ náà látú àṣírí rẹ̀ síta. àyàn máa ń gbé nǹkan pamọ́ nítorí pé ó rí pé àǹfààní ń bẹnu kó òun gbé pamọ́ sáwọn yìí ó sì lè gbé pamọ́ títí tí èkú ó lè má hàn lẹ́yìn ikú rẹ̀ ṣùgbọ́n jọ̀gbọ́n ní alùpùpù ọjọ́ tá a sì rí ó tù ọjọ́ tá a ó tù torí pé wàhálà máa fi sòrò gbogbo tí ń bẹ láyà rẹ lọ́wọ́ gbé jáde gbé a àti tiẹ̀ náà tó báyìí kò sọ́nà pé kí ẹnìkan á rí kan wà sẹ́nìkan náà ní gba tiẹ̀ àsáyà tiẹ̀ náà gbogbo gẹ́dẹ́gẹ́dẹ́ burúkú yìí ní ìjẹ́ tó bá yẹ pé ọlọ́run bá wa àmọ́ àwọn ewéko ó sì mà ètí ọjà bọ nínú rẹ̀ jíjábọ̀ rẹ̀ kò síwájú ìmọ̀ ọlọ́run ìmọ̀ ọlọ́run síwájú jíjábọ̀ rẹ̀ ní ewé igi tó ń bẹ wájú rẹ̀ tí wọ́n gbọ́ tí wọ́n mọ iye owó tí ọjà bọ lórí ẹ̀kọ́ tó gbà hmm. sáwọn ka iye owó tí ń bẹ lára igi ọba àmọ́ lọ́wọ́ bá tó dá ń kọ́ ọmọ tọ́ eléyìí túmọ̀ sí pé àfi kéèyàn lọ bẹ̀rù ọlọ́run kò sí tọ́pọ̀ àmọ́sí gbogbo nǹkan pátá lọ́nà àfi mi yàn kọ́ lọ́ mọ o nítorí ìpara ọlọ́run ló lè mú yẹn jẹ bàbàrà a sì ti sọ nípa tàwọn àlùjẹ̀nu náà báwọn náà ti ṣe nímọ̀ nípa àtọ́pamọ́ a tún sọ nípa bó ṣe jẹ́ pé tó bá tiẹ̀ jọ pé wọ́n mọ nǹkan kan nínú tọ́pamọ́ olè ni wọ́n máa jà wọ́n máa jí ọ̀rọ̀ gbọ́ ni ìgbà tó má sì jí gbọ́ wọ́n èé sábà rúlà tó ẹgbẹ́ kó tó di pé wọ́n jíṣẹ́ rẹ̀ sẹ́ni tó wà nísàlẹ̀ wọn kọ́ ògùn náà ti yá ó ti yà wá bá wọn. wàlẹ́ hàmbẹ́tì fi gbọ́dọ̀ náà ti ọrùn bẹ́ẹ̀ sì ni kò sí wóró kan wóró bàbà wóró alikama wóró rẹsì wóró wóró jéró wóró atsa bó ti ṣe wẹ́tó kò sí kan nínú rẹ̀ ó tóbi ní àbókéré tí ó jábọ́ àti pẹ́ẹ́dẹ́ pọ́lọ́ ti mà ṣáàjú kó tó jábọ́. mo rò pé ń fura ìtumọ̀ pé kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ àti pẹ́ẹ́dẹ́ pọ́lọ́ ti mà ṣáàjú kó tó ṣẹlẹ̀ ni pé kò sí nǹkan kan nínú tọ́lọ̀ ń dá tí ò jẹ́ pé òun náà ó ní wíwà tiẹ̀ lọ́tọ̀ lọ́dọọlọ́ ẹ̀fí gbogbo nǹkan ẹyọ kọ̀ọ̀kan náà ló ní wíwà tiẹ̀ tó dá yàtọ̀ ó ní àìdẹ́ntítì tiẹ̀. ìtumọ̀ pọ́kùn ní já bọ́ọ̀nù àfikọ́jọ́ pọ́lọ̀ ti mọ̀. torí ẹ̀ nígbà tó lọ ra gàrí lọ́jà tó sì ń gbé bọ̀ wálé ọlọ́run ti mọ iye gàrí tó rí gbedele ó sì mọ iye tó jẹ́ pé yọ̀dánù lọ́wọ́ ẹ̀. àwọn ibi tó ọ délé rí jẹ bóyá kọ́lẹ̀ tó ti síwájú ni pé wúrẹ́ kan ní ọdẹ àwọn wọn náà nígbà bá ti ń kó làwọn yẹn wọn gba ẹsẹ̀ yóò kú lẹ̀ ó ti pa ó ti pè pẹ́ ojú ọba máa ti wọn náà torí pé àkọọ́lẹ̀ ti gbẹ pé àwọn kan ní ọdẹ àwọn eléyìí ọlọ́run ọba wa ó ní nǹkan kan ò ní jábọ́ gbogbo bó tilẹ̀ òkú kéré tó àti kọjá pọ́lọ̀ ti mọ̀ wọ́n náà yẹn. في كتاب مبين nǹkan náà bá jẹ́ nǹkan tó ti kò bá sì jẹ́ ètò ti gbẹ kò sí ètò ìjàbọ̀ àti kọ́ yọpọ̀ lọ́n ti kọ́ àkọọ́lẹ̀ rẹ̀ sínú tíra tó hàn al-lawhu al-mahfuz kò sí nǹkan kan tí o ti sì lákọọ́lẹ̀ rẹ̀ eré la sọ pé kò sí ní tó ṣẹlẹ̀ tó bọ́ lọ́n lójijì tó ló ti kọ́ àkọọ́lẹ̀ rẹ̀. ó ti kọ wá tí ó ṣẹlẹ̀ ó ti kọ bí ó ti ṣe ṣẹlẹ̀ torí di eléyìí eléyìí túmọ̀ sí wípé àfi ká máa bẹ lọ́n ká máa bẹ lọ́n kó sànù wa kójú ọjọ́ ikú gbogbo tó ti ṣùgbọ́n pé nǹkan kan ló ń ṣẹlẹ̀ tọ́lọ̀ ò ti mà kó tó ṣẹlẹ̀ kò sí kí ṣẹlẹ̀ kan á ṣẹlẹ̀ sí yẹn kankan máa fi tó ṣé wọ́n lọ́n sì rí ní ti ń ṣẹlẹ̀ sí mi à ó rí yóò náà ló ní ẹsẹ̀lẹ̀ sí ọ̀rọ̀ kẹfẹ́rí lè tọ̀ sọ ṣé wọ́n lọ́n sì rí ti ń ṣẹlẹ̀ sí òun báyìí hmm? ń jòrò èyí bọ́ bá dáa bẹ́ẹ̀ sọ́lọ̀ náà lọ́n bá wù pé tí kìnìún bá dá bó ṣe wù ọlọ́run ni màá ṣe ẹnìkan ibi léèrè tọ́ ilé ìjọba. alimami Qurtubi rahimahullah ó ní kí ló dé nígbà tó lọ́n dárúkọ gbogbo ipò onímọ̀ nípa ilé onímọ̀ nípa ilé kò sí nǹkan kan tó wọn onímọ̀ nípa rẹ̀ nǹkan yẹn ọba kéré kò bá jẹ́ gbígbẹ kò bá jẹ́ tútù gbogbo ẹ̀ nílẹ̀ ni lókè ni nínú sánmà ni nínú omi ni àwọn ewé tí ń jábọ́ nínú omi náà kò sí ìtọ́pá mọ́sọ́nà ètò ti pé wọ́n tó ń lúwẹ̀ nínú omi lọ́kọ̀ lùtẹ́ ìjábọ̀ ọlọ́run ti mọ̀ ètò ti pé jani ọ̀rọ̀ lùtẹ́ ìjábọ̀ ọlọ́run ti mọ̀ ètò sì ní ìjábọ̀ ọlọ́run ti mọ̀ wọ́n ní kí ni túmọ̀ ẹ pé lẹ́yìn tọ́lọ́run ti mọ gbogbo nǹkan ọwọ́ akọọ́lẹ̀ kí ni túmọ̀ ta ló nísìnyí àwọn máa ń kọ rẹ́kọ̀dù kalẹ̀ torí kíni torí gbàgbé ṣùgbọ́n alóde gbàdó pé ọlọ́run bá wọ́n máa kán ọ̀rọ̀ bó kẹ́nẹ̀ sí ìyá olùwà ẹlẹ́dàá rẹ̀ kì í ṣẹni tí máa gbàgbé kí wọ́n á ní ìtumọ̀ wípé ìgbà tó ń mọ gbogbo nǹkan ó tún á kọ gbogbo nǹkan ta ló kọ́ lẹ̀ torí pé ńgbà tó ló ń kọ́ ó tún ló ń kọ́ sí al-lawhu al-mahfuz wàhálà tí ń bẹ lábẹ́ ètò àwọn òlèdè bẹ̀ dípò pé ẹ̀yin náà là á kọ́ fún kálukọ́ wa wò tiẹ̀. àwọn olùmọ̀ wọ́n fọ ìṣe oríṣiríṣi náà wọ́n ní àkọ́kọ́ ọlọ́run bá kì í gbàgbé ọlọ́run bá kì í gbàgbé kò sì bùkátà láti kọ sílẹ̀ nítorí ara tiẹ̀ wọ́n lọ kọ́ ọ lẹ́nu torí káwọn mọ̀lẹ́kọ̀ọ́ lè bá máa tara rẹ̀ sàríwòye torí káwọn mọ̀lẹ́kọ̀ọ́ lè máa tara rẹ̀ sàríwòye tọ́fà tọ́lọ̀ fi kọ́ gbogbo ẹ̀ lẹ́nu. kì í ṣe a adájẹ́ èèyàn ká lè tara rẹ̀ sàríwòye tó rà lè rí dépò pé àwòye kan látara rẹ̀. ṣùgbọ́n àǹfààní tó lè wà ńlẹ̀ fáwa ò ní pé ká lè bá tara ronú nípa rẹ̀ sàrí gbọ́ lọ́ngbọ́ àwọn gbọ́ lọ́ngbọ́ kọjá sísọ tó bá ti máa ń gbé tí kí gbogbo ti ṣẹlẹ̀ àti tí ó ṣẹlẹ̀ sí mi àti tèmi náà ń ṣe gbogbo ẹ̀ lọ́lọ́run ti kọ́ ámẹ́ntò lè dà tẹ́lẹ̀ ìjọba àmọ́ kìí ṣe kọ́ lọ́n kọ́ nítorí tara àti ẹ̀kọ́ mẹ́ba àgbàgbé torí olúwa ẹlẹ́dàá tí wọ́n ń kọ́ ìgbàgbé tọ́ ní ìjọba wọ́n rí pé ọlọ́run bá lọ́mọ gbogbo nǹkan àwọn nǹkan tó pamọ́ kò sí ọ̀nà téèyàn lè gbà mọ́ àfi bí àwọn máa tan ara rẹ̀ jẹ torí ẹ̀ táwọn bá bí ma mímọ àṣà wọ́n lè gbé lọ fún babaláwo ibi kí wọ́n bá wọn wo àkẹsẹ̀jáyé ọmọ yìí ṣé ọmọ olókìkí ni àbí rọ ọmọ àwò ẹ rí i pé kèfèrí wọn ò ní làákà ẹ̀ gbàtà ní sọmọ olókìkí ni ẹ mọ̀ pé kìkì ó lè jẹ́ dáadáa ó sì tún lè jó kìkì tí ọ̀dà àwọn kan máa ń pe sọmọ olókìkí ni so wọ́n lè sọ pé àwọn pe gbogbo yín wá o wípé kẹ ọ bá wọn pàdé ní alẹ́ yìí o torí pé alẹ́ ìyanu ni ìyanu lè jẹ́ ti dáadáa kẹ ìyanu fún tọ́ dáa ẹ sì lè yanu fún ntí ọ̀dà tó fọmọ olókìkí ni wọn lọ wà ẹ dákun torí tọlọ ìfèrí máa ń tan ara rẹ jẹ ọ̀nà wo lè fẹ́ gbà mọ ntọ́lọ̀ nkọ́lẹ̀ tó ẹ bá jẹ́ mọ́mì ẹ lè mà kátó wá pé torí ìdílé má tan ara jẹ náà jẹ o torí pé ńgbà míì níta fi ń fẹlẹ́ yìí ni pé ọmọ ẹ nínú àwọn ọ̀dọ́ tó ń jẹ́ mùsùlùmí ó sì gbọ́ ọlọ́run gbọ́ tó ń gbìyànjú láti sin náà ó di wọn bó ṣe màmá ìwọ́n tó ṣe pé ìgbà tí nǹkan kan bá ṣẹlẹ̀ nínú irú àwọn nǹkan wọ̀nyí wọn èyí lé dúró tí má nì wọn má ẹgbẹ́ tó bá ti bímọ tàbí bímọ bàbá bàbá tiẹ̀ ó lè ní kó wọn bò ń gbọ́ ọmọ ọmọ òun yìí táwọn lọ ṣe ètò táwọn máa ṣe fún àwọn ọmọ táwọn bá ti bí ètò owó ní bàbá kẹ́ni tí wọ́n máa bí ìgbà à ń lọ wà kẹsẹ̀ jáì rẹ̀ à ọmọ tèmi kọ́ ọmọ tèmi kọ́ ìyẹn mélòó ni ó lè sọ nítorí pé ti nǹkan kan nù lè lo nígbà gbogbo òṣòro nígbà gbogbo àdánwò tó lè dúró ti le jù tó tó tó tó tó tó tí mánì láì nígbà tó bá ti ẹ níbo là ń ti ti àwọn bàbá yẹn wọ́n sá máa sọ yẹn lẹ́nu tó bá sàrọ àárọ̀ ni ọ̀pọ̀ ẹran kú ná torí ẹran kú ná ẹ sì lọ sí ń tọ́ta kó tọ́lọ̀ lẹ́yìn náà tẹ̀bí wọ́n lọ lọ ní àlànà ìṣòro lọ́wọ́ àti ìṣòro ìṣòro àìfún apọ̀ ọ̀pọ̀ ẹran kú ẹran àkíkọ̀ ó sì wá di bàbá tiẹ̀ wọ́n pa tiẹ̀ wọ́n tún bọ́ ọ̀pá tọ́ máa rẹ̀ abàǹjọ ni wọ́n di bàbá tó eléyìí wọ́n bẹ nínú nǹkan nǹkan yìí ìwọ yìí ṣe ọ̀ gbọ́dọ̀ dínkù ṣe sí ọ. ẹ̀rí nínú àdé laysa minna man takahhana aw tukuhhina lahu aw tasahhara aw tusahhira lahu aw tatayyara aw tutayyira lahu. àwọn kan yẹn wọ́n tọ́ka sí wù tí ń bẹ nínú kí wò ó ṣe àbí kí wọ́n ṣe fún ọ kò sí nínú wa ẹnikẹ́ni tó bá ti ka ara rẹ̀ ṣàgbégbá àbí tí wọ́n bá ṣàgbégbá wọ́n ṣe fún mi pé ìwọ jókòó bẹ́ẹ̀ bí wọ́n bá ní yẹ̀wò àlọ́bọ̀ yẹ̀wò láti jókòó bẹ́ẹ̀ báwa ni àwa aláwọ̀ náà rí wọ́n jókòó bàbá àlùjáná ìwọ sì yé wọn pé bẹ́ẹ̀ni kan bá lọ kò ní dáa fún láyé kò ní dáa fún láyé sẹ́wọ̀n kan wọ́n bẹ̀rù èpè. Hmm. sódà tó tètè fi hàn tẹ́ fẹ́ o èmi tèmi ìgbà yín lọ́wọ́ sí i torí pé àwọn sọ fún ọ ní yorùbá lẹ́rù pé ah, ìwọ ló ṣe àwọn làwọn ò ṣe ṣe báwọn làwọn wọ̀ náà àmọ́ àwọn ò máa wọ ọ̀ràn kò di nǹkan mí máa wọn lọ. tó ní ẹsẹ̀ sọ ọ̀pọ̀lọpọ̀ dẹni tí wọ́n jẹ́ nù. tó kọ̀ tó sínú wa rẹ̀ pé àbí tí wọ́n bá bá a pè náà lórí kí wọ́n sọ pé tọ nísìnyí wọ́n ní káwọn gbẹbọ ìwà nílùú ọ ní kíní kan ìsìláàmù kan lẹ́ ń ṣe kò ní ẹgbẹ́ bọ àbí bẹ́ẹ̀ kọ́ ni òun bọ gbé òun gẹ́gẹ́ bí ìyá rẹ̀ pẹ̀tọ̀ bẹ́ẹ̀ bá gbé o orí ibú tẹ́sí láyé àtàlùkì àmàlẹ́ ẹrú wọn o lẹ́nu ẹ bẹ́ẹ̀ ni mo wí ni. so that ìgbà tí àkóbọ̀ bá ṣẹlẹ̀ kò ní mọ lórí tí wọ́n mọ́tò gbàdúrà sọ lásán ẹni tí wọ́n bá tún bá a ṣe. fagbọn bẹun a gbọ́dọ̀ máa ṣọ́ra jama. bákan náà ọ̀tọ̀tọ̀ yọrọ ọ̀tọ̀tọ̀ yẹrọ lẹ òhun ló ti ka ara rẹ̀ lọ wọn asán kan gbọ́ àbáwọn èèyàn ni wọ́n bá a ṣe bẹ́ẹ̀. bí àpèjúwe ní ìsinyìí má ti jáde láàárọ̀ wọ́n á sọ pé aboyún lọ kọ́kọ́ bá pàdé nígbà tó bá aboyún pàdé abájọ tó kùtà bọ̀ ọmọ tá nǹkankan tilẹ̀ sí sùn ẹ dákun ẹ wo nǹkan mọ̀ aboyún wa lọ kó kùtà bọ̀ so àmì ìwọ jókòó ẹ̀ẹ̀ta nǹkan ń wọ ọ̀kan pípọ́ ọlọ́run kúkú sànù ẹnì kan bá pé béèrè mi pọ̀ o ńgbà ẹ jáde láàárọ̀ tálẹ̀ kọ́kọ́ sàlábà pàdé aboyún ni o aboyún tẹ̀ pàdé náà ni ìyẹn bá boyún pàdé láàárọ̀ ó jẹ́ ní àkókò tá a bá pàdé kátà sẹ́mi pé ìwọ kọ́ ni ọlọ́gba ìranù yẹn gbọ́ bọ́t ẹnìkan lọ́dọ̀ olùgbògbò eléyìí abájọ tó lásìdẹ́ǹtì ọjọ́ tẹ tíráwò ọjọ́ tí wọ́n ti máa pè ní níjọ́ tí ọ̀nà máa ṣe kí ni tóbi máa pọ̀ nà yọ afẹ́yìn sóúnjẹ ọ̀sán ìwọ kọ́ lọ gbàgbọ́ àwọn ni wọ́n ṣe kí ni wọ́n mọ̀ gbàgbọ́ abájọ tó lówó ọlọ́mọ wẹsẹ̀ ní ojúmọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ni gbárùkì rẹ lọ ń wẹ̀ dànù jẹjẹjẹjẹ rẹ ni wọ́n jókòó wọn náà wà ní àkíkà. Ah, tí wọ́n mọ̀ pé bọ́ọ̀tìlì irọ́ lásán àkíkàkọ̀ tó eléyìí yẹ ló ti jẹ̀dẹ̀ torí ẹ̀ nǹkan míì wà nínú ọ̀ràn ìsìnkú àkọlà dáa wọ́n dàbọ̀ wá lọ́rùn àwọn náà á tẹrí gbà tó ẹnu yẹn gbọ́dọ̀ máa ṣiṣẹ́ láti kọ bàjẹ́ gbogbo àtẹnìkan máa fẹ́ kó ní tí èsì ti yàn yẹn tẹ́lẹ̀ ìjẹ̀bù tó jẹ́ bí ká fọmọ sọ́dọ̀ ẹnìkan ni so ẹni tí wàá fọmọ sọ́dọ̀ rẹ̀ ìwọ náà wàá bẹ ẹni tó fọmọ sọ́dọ̀ rẹ̀ yẹn wò ń gbà kan láti lọ wà láfíà ọmọ rẹ̀ lọba rí i pé di nǹkan mọ́ ọmọ lọ́rùn lọba ní èyí ti jẹ́ má bàa sọ o sọ ọmọ kọ́dọ̀ mi lọ máa ń gbé ọmọ dákúdájí ọmọ akínní kan wọn wá lọ kú mọ lọ ibà ọmọ tèmi ni ẹ dákun ẹ jẹ okú mọ yín lọ wàá rí ìwé fúnfún kọ jákun kó lọ́rùn ọrùn tiẹ̀ káàfin sí o láì ṣe fi sọ́run tiẹ̀ ń gbà kékeré náà ṣé ìrírí ìran gbà náà ẹ̀jẹ̀ bá ń dàn wò. àwọn kan wá dákẹ́ ah, àwọn ní kúkú ń tọ́ wọ́n lọ lọ sùkúlù wọ́n lọ lọ gbá lọ́sọ̀rọ̀ ní wọ́n lè wá àwọn wìdúrọ̀ rẹ̀ wọ́n wù wọ́n wù ọlọ́run bá ti ń tọ́jú gbogbo wa ńkọ́ kò ní kò ní yé tọ́jú wa. tó ní tí ọba ti ní gbà má jẹ́ kẹ́nìkan fi lọ torí tí wọ́n bá lè fi lọ́ tó bá gbẹ́nu lọ lábẹ́ òfin ọlọ́run wọ́n ti dáràn bọ̀ lọ́run ilé ìjọba lẹ́yìn rẹ̀ bàtà tí mo kọ́nà ọba lọ́wọ́ nímọ̀ nípa gbogbo ń tọ́pa mọ́ gbogbo ń tó bá lè gbé ni lọ sídìí ká máa fẹnu wa rọ́ pa mọ́ ń tọ́pa mọ́ ẹja sọ ẹnu wa o ká má bàa ya kẹsẹ̀ rí o. قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله صفوة إلى النبي محمد صلى الله عليه وسلم بيقول بين جنب الله وسلم gbogbo àwọn ẹni tí ń bẹ láwọn àlẹ kò sẹ́nìkan nu wọn tó nímọ̀ nípa àtọ́pamọ́ yàtọ̀ sọ̀lọ̀ gbogbo ní tí ó bá gbé ni lọ sídìí ká máa tọpamọ́ tọpamọ́ ẹ̀jẹ̀ á kó ndì rẹ̀ o ẹnìkan ní òkè ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn o ó dàbí ìgbà tó ṣe pé àwọn mùsùlùmí náà ń ṣe àṣìṣe o torí ní ìsìn yẹn ń pín àwọn pépà kan ẹ̀pin jọ sí pé àkókò sọ̀láàtì àkókò sọlá ti tọdún kan gbogbo má sọ àbẹ́yìn ọgbà kan lọlé so pétọ àkókò sọlá ti ọdún kan bó lẹ́sìn mọ́ àbẹ́rẹ́ nǹkan mẹ́wọ́ tí ìṣe máa ń tọ́pa mẹ́ná nù kò sínú rẹ̀ eléyìí ó ní í ṣe pẹ̀lú ìmọ̀ eléyìí tó ní í ṣe pẹ̀lú ìmọ̀ ojú ọjọ́ nísìn láti ìgbà tí oṣù Ramadan yìí ti bẹ̀rẹ̀ aago mélòó gan-an làlùfájàre ń yọ a rí i pé yíyọ làlùfájàre ń yọ láti ìgbà tí ti bẹ̀rẹ̀ láàrin aago márùn-ún ọkọjá àṣẹjú mẹ́ẹ̀ẹ́dógún ó tún á àṣẹjú mẹ́ẹ̀ẹ́dínlógún ọkọjá àṣẹjú ẹni pé láàrin ìṣẹ́jú márùn-ún náà ló ti kọ́kọ́ gbẹ ní ọkọ̀ já ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lọ rẹ́gẹ́dẹ́ bíjọ́ mẹ́ẹ̀ẹ́dógún ńlé ìṣẹ́jú kọ̀ọ̀kan ńlé ìṣẹ́jú kọ̀ọ̀kan ńlé ìṣẹ́jú kọ̀ọ̀kan tó wọ́n á kọ gbogbo nǹkan yìí lẹ̀ torí kó lè fa àrùn àwọn èèyàn lọ́rùn láti máa mọ ọkọ̀ tó sọ̀dà á sì ń sọ pé a sì kọ́ sí kìí ṣe léyìí gangan gangan nípìnlẹ̀ sábà wá pé ẹ wò ju sẹ́mà tó bá ṣe déédéé pẹ̀lú tí n tí wọ́n kọ́ lẹ̀ bá ṣe déédéé pẹ̀lú nítorí àrí lójú gbà náà ló ní ìtumọ̀ tí ó bá ṣe déédéé pẹ̀lú ẹ̀fà agilétò ní ìgbé wọn sá ṣiṣẹ́ ń bì kálukú sinmi tẹ̀lé ìjẹ́rù ti ṣe jẹ́ ńlẹ̀ وهو الذي يتوفاكم بالليل ويعلم ما جرحتم بالنهار ثم يبعثكم فيه ليقضى أجل مسمى ثم إليه مرجعكم ثم ينبئكم بما كنتم تعملون ọlọ́run ọba ó ń fún wa nírò ó ń fún wa nírò nípa bóńtúnṣe máa ń gba ẹ̀mí àwọn ẹrú gbígbà tójú oorun ó ní وهو الذي يتوفاكم بالليل òun náà lọ́ba tó sọ yìí pé ó máa ń pa wá lálẹ́ yóò gba ẹ̀mí wa ní pípa tóorun yóò pa wá ní ikú kékeré yàtọ̀ sí ikú ńlá ṣebí ìwọ náà ti mà gbígbé ẹnikẹ́ni tó bá sùn ó ti kú ikú kékeré àsìkò onílà nìkan la mọ̀ náà lànàbì sallallahu alaihi wasallam sọ pé walladhi nafsi biyadihi latamutunna kama tanamun mo fi ọlọ́ntẹ́mi mi tí ẹ̀mí mi ń bẹ lọ́wọ́ rẹ̀ búra pé wàláhì ẹ ó kù gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe máa sùn. torí rẹ̀ anáwó mọ́wótún asugọ́rù oorun tẹ rí yẹn ikú kékeré lọ ọlọ́run ló ń lòún máa ń pa wá lálẹ́ wa huwa alladhi yatawaffakum bil-layl ikú kékeré torí pé oorun tá a yẹn ẹ̀mí ti lọ sẹ́mi lọ lọ ọpọlọ sẹ́kù àbọ̀pọlọ ló sùn ẹ̀mí ń bẹ lára ìyapa.

ń gba ẹ̀mí rẹ yẹn pé màá kún ẹ lóorun ẹ̀sìn mọ̀ pé ẹni tó bá ti sùn kọ́ ọlọ́run lọ́mọ àbí tẹ̀mí wà. wa rafi'uka ilayya màá sì gbé ọ lọ sókè lọ́dọ̀ torí àyà yìí ń bẹ́ẹ̀ nù àwọn àyà tá a fi ń sẹ̀rí fún ìta àkàní ìsìn pé ńgbà tó lọ́n sọ pé àríṣà ní mùtọ̀fíkà ìwọ gbẹ̀mí rẹ̀ gbígbẹ̀mí ti kú torí pọ́lọ́ òun lọ́ba tó ti kó máa ń gbẹ̀mí lálẹ́ tí ó pa yín lálẹ́ ìbẹ́ tún dí láàárọ̀ àwọn tó mọ̀ sí pé kìí ṣe kùnù kìí ṣe kùnù torí ẹ̀wọ́ sọ pé ẹ̀ẹ́ pé wọn fíkà ó ti kùnù ajẹ́ pé wọn náà ó ti kú òkú ní sọ̀rọ̀ kíra ń pè é yorùbá àkúdà ayá ni ìwọ náà yóò tani tani gan wọn ti kú nígbà tó ti kú ajẹ́ pé ìtàn náà ò ti kú. inni mutawafika. wọ́n á ní sọ máa sọ lédè lárúbáwá wípé al-mutawaffa nísìtá máa ń kọ nípa ìtàgbésí ayé ẹnìkan níparí a sọ yìí pé wàfáàtòhò ikú rẹ̀ tòwó fìyà sanata kẹdà ọkẹdà pé kú lọ́dún báyìí báyìí báyìí báyìí tí wọ́n bá ti tíra báyìí tí wọ́n bá mọ lárúbáwá bá nísìnyí wọ́n sọ pé tafsir al-Qur'an al-azim ti imam ibn kathir al sanata arba'in wa sab'ina wa sab'imi'atin lil ẹni tí ọjọ́ ayé tọ́lọ́wọ́n bá bù fún pé lọ́dún báyìí. so wọ́n ní sọ máa sọ bẹ́ẹ̀ yẹn ìtumọ̀ rẹ̀ ní pé ẹni tí ọjọ́ tọ́lọ̀ ń bò fún pé ó lò láyé pé lọ́dún báyìí ẹni pò kùnà. so ṣùgbọ́n ìgbà tí wọ́n máa lo wípé ìní mutawafika wọ̀wọ̀ lẹ́dí yatawaffakum ńṣe ní tọ́ka sí ikú kékeré ìṣèkú ni ńlá. pé ọlọ́run ọba òun lọ́ba tó ṣe pé máa gbẹ̀mí wa lálẹ́ tó ọlọ́run ọba ọ̀fẹ́ kí alálà ṣe ká tó kú wọ́n fẹ́ ká máa sẹ̀mí dáadáa ká sì kúkú tọ̀ dáa ìdí tí fi máa ń pa wá lálẹ́ nù torí tí ò bá sí pípa tí máa ń pa wá lálẹ́ pé ká sùn à jálajàla lẹ́lòmíọ̀ bá máa sẹ̀mí níbi tí ojú kòkòrò ń bẹ sọ́mi èèyàn dé púpọ̀ nínú wo ni máa sùn torí pé tó bá tẹ̀ jẹ́ pọ́ wọn bá ń bà ní tí wọ́n ń wá ní nǹkan ilé ayé wọn ní ọ̀rọ̀ oorun kò bá wọn báyìí gbogbo sẹ́kọ̀n kan ní iye tí ó gbà lópin ìgbà tó o sùn ọmọ ìgbà tútù náírà per second bó ṣe kéré tó ọ̀pọ̀lọpọ̀ ò ní sùn gbọ́dọ̀ wà ní sọ́mọ́ sọ pé two two thousand àbí twenty twenty thousand pé ìmọ̀ rẹ̀ wọ́n débi pé every second of your life wọ́n gba twenty thousand ẹ dákun àmọ́ tẹ́ bá ti sun owó yẹn ó dùn ó pé bí ọwọ́ aago ní ojú rẹ̀ ọmọ ṣiṣẹ́ kò ní sùnjọ kan yọ wá kówó yẹn jọ dègbà torí rẹ̀ ọ́ dàrú torí pé ńgbà tá a bá ti sùn orí ò lo aago ńjọ kan àmọ́ lọ́wọ́ bá nínú àánú rẹ̀ ọ̀fẹ́. ọ̀fẹ́ o suna náà ìní sùn ìní sùn òní lòní wákàtí kan lọ ó ti múná lọ so torí pé ọlọ́run ọba ọfẹ káríká ká yá yàkúyà ká bàjẹ́ káríká kó ìwọ́ dàrú kàtó dìpá lọ ní ọrùn nù. Ah, a ṣe ọ́ sọ nǹkan ó sì ń sùn a kí n lè má sùn èèyàn ni mí tó kí kálukú sinmi kò sínú pé torí ẹ̀ ló ṣe jẹ́ pé ọlọ́run gan-an lọ́ba tí sọ̀yìn mìgáàdì kan kíní kàbàbọ̀ dé àkébàátì yọ bẹ́ẹ̀ ni kì í borun tì yóò sùn dáadáa nítorí ẹ̀ ló jẹ́ kí tó lè bá a jà ẹ wà lọ fọlọ́pàá mú bàbá yẹn ọgbà bọ̀dì ọgbà àbọ̀dì kí ni ṣé orun bẹ́ẹ̀ bá bọ̀dì kò tí ò ní sùn náà so eléyìí túmọ̀ sí pé ọlọ́run ọba nìkan ní sọ̀yìn torí pé la ta'khudhuhu sinatun wala ọlọ́run ọba kìí tòògbé à ń pé ó sùn ṣùgbọ́n àwọn àti wa nínú pípé jíjọ́ nínú àìpé ah, o èèyàn o ah kìí sùn èèyàn ni ah a sọ pé ah kéèmà <laughs> tó torí pé títí ìjọ kan orí rẹ̀ máa lọ abo láṣẹ téèyàn bá ti sùn kàn mí ọba torí adúpẹ́ fọlọ́n tó ní ká máa sùn tòṣùgbọ́n kọ́ máa pọ̀ jù tóorun bá ti pọ̀ jù ó tún ti di mùsíbà ti dàdán wò wọn bẹ nú àwọn èèyàn ó lè sùn wákàtí mẹ́wàá lálẹ́ tó bá tún ti jí as-salatu khayrun minan nawm ẹlọ́mẹ́sì pẹ̀lú ògbó ọlọ́run ọwọ́ gbàdúrà ti Allahu Akbar ńlọ́mọ ń tọ́sẹ̀lẹ̀ gbogbo àti máa ń rúkú tó máa ń sojú wọ́n máa fọwọ́ gún ni pé a máa ti rúkú ok àti gbórí òkè o ó lè tún ti mú náà lọ nídùú pé àti lọ sojú dùú àìmọye tí wọn náà fura ẹlòmíín ti ń sàtáyà lọ yọkàn kórè so kí ni ṣẹlẹ̀ náà oorun ti bàjẹ́ oorun burúkú wọ́n pínwó ìdánwò tí mú wọn pínwó ìdánwò fọmọléèwé tí mú wọn pínwó ìdánwò fọmọléèkéwò kíkẹ́ máa dáhùn ìbéèrè nsọ wákàtí méjì ni òun ó sì gborí lé tébù bí ẹni tó ronú tó fẹ́ lọ mọ́gbọ́n wá àti oorun ni ńgbà wákàtí méjì kí wọ́n kàn gba ìwé lọ́wọ́ rẹ̀ ni wọ́n ṣe fún ni á àdánwò nù ọ́ torí àwọn sọ̀rọ̀ pé slavery eh, sickness hmm, eléyìí ti di àrùn burúkú kó lọ́n sànù wa torí ẹ máa kíyèsí àwọn ọmọ tó ń bá ti fẹ́ pọ̀ jù tó ń bá ti fẹ́ aburú ni ẹgbẹ́ lọ sípìtì olóògùn olóògùn so torí délé oorun ọ̀gbọ́dọ̀ pọ̀ jù èèyàn sì gbọ́dọ̀ ṣàìsàn so ó kéré jù lójúmọ́ èèyàn gbọ́dọ̀ sùn oorun tí less than six hours àwọn tó bá ti tún pọ̀ jù ẹ rí i pé wọ́n nítorí pé gbogbo tó bá ti tó bá ti tayọ àlá rẹ̀ yìí máa di àtòjìjẹ ni tòun bá ti pọ̀ jù òun gan ni ó di àárẹ̀ torí ẹ̀ a gbọ́dọ̀ sùn nínú dẹ̀rọ ọlọ́ọ̀tọ́ lọ́n sì fún wa ẹ̀pọ̀lọpọ̀ ní ọ̀pọ̀ orí ń fọ̀hún orí ń fọ̀hún oògùn orí ń fọ̀hún ni kò sùn torí kìí sùn gbogbo sísẹ̀mù ara kò jẹ́ oníṣìmí kò sí tàbí ṣùgbọ́n porí ọ̀fun yẹn kò sí um, paracetamol kan tá a lè lò tó lè ràn kò sí èèyàn gbọ́dọ̀ fún ara ìsinmi àpọ́nlé lára ń fẹ́ ara ọ̀pá àbùkù inú rẹ̀ ní kó máa sùn torí tó àbá máa sùn orí ò lo aago tó bá sì lo aago èèyàn dẹni tó ń tó ń sokùn sí lọ́rùn pé mẹ́jọ já o kọ́ lọ́n sànù wa ẹ̀rí pé nu tó sọ wèrè di wèrè ń gbà mí tó bá sì fẹ́ wo wèrè sàn nínú tí wọ́n máa ń tíráì láti ṣe ìkíni fún tí ọmọ sùn torí tí máa ń sùn ọpọlọ máa padà sípò ọpọlọ máa padà sípò tọ́lọ́n bá fẹ́ sànù rẹ̀ yọba àdìpọ̀ náà gbádùn tó torí délé yìí ọba inú tó ṣe fún wa náà ní ọlọ́run bá lọ́ba tí máa gba ẹ̀mí o lágbàtà nígbà tá a ṣe kókó ẹ̀mí bá tó kìí gbà láàbọ̀ kòkó má kọ̀lọ́ má kò sí kò sí kòkó má kò tí ì kú tẹ́lẹ̀ kò sí kọ̀lọ́ má kò tí ì lọ tẹ́lẹ̀ náà ìmọ̀tí ẹ̀ bá ti lọ àlọ́ tán <coughs> a gbọ́dọ̀ jókòó lẹ́yìn kú ẹnìkan ká máa ronú pé ah! ó ti ṣe kọ́ padà o ti lọ. because nígbà Ànábì sallallahu alaihi wasallam ń kó tí gbogbo èèyàn ń sọ fúnra wọn pé tọ̀ Ànábì kú Ànábì kú Umar radiyallahu anhu nígbà tó gbọ́ náà ṣùgbọ́n nígbà tó ń gbé ọyọ ẹnikẹ́ni tó bá tún lè sọ fún ń wọ́n gbẹ orí torí ká nàbí òkú ṣe lọ́lọ́ bọ́lọ̀ sọ̀rọ̀ jẹ́ẹ́jẹ́ gẹ́gẹ́ bí ọlọ́run ọba ti ṣe ṣe pẹ̀lú ànábì Mùsá tọ́lọ̀ bá ọlọ́run ọba sọ̀rọ̀ jẹ́ẹ́jẹ́ fógójì ọjọ́ ọdún lójú pa ànábì ń padà bọ̀ ṣòro ń wò ó pé à irú ànábì ọwọ́ á kú àti ànábì ọwọ́ á kú àbẹ́rẹ́ nǹkan mẹ́ọ̀ àkẹ́rẹ́ làwa torí ẹ tí àdáhùn kan bá dé báyìí láyé ẹ máa rántí kó ànábì sallallahu alaihi wasallam ẹ mọ̀ pé tó dé báyìí nkọjá máa kán lẹ́gbẹ̀ẹ́ mùsùlùmí ńlá tó sàwà mùsùlùmí tí í ṣe kó ànábì wa Muhammad sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ làwọn sàbẹ̀ ti ń sọ láti jọ yẹn pé látòní lọ kò sádàáwò tó lè ṣe wá tó lè mì wá máláyé bẹ́ẹ̀ náà ní jíjọ́gbìn dàrúkẹ́ àwọn ẹni tó bá mọ ìsìláàmù náà kí ló fẹ́ ṣe ọ́ kò sí. ìrọ̀lẹ́ nígbà tó bá ti ronú débi pé ah, ànábì gan kú tó ní wọn ni tó ṣẹlẹ̀ ó sàràkóṣá. pèlè ìjẹba torí ẹ̀ ní sọ̀fíì tọ́jẹ́ ọmọ ìyá bàbá ànábì nígbà tí ó ń dárò ànábì sallallahu alaihi wasallam lẹ́yìn ikú rẹ̀ nínú ewì tó ké láti dárò ànábì sallallahu alaihi wasallam ni pé. ولو كانت الدنيا تدوم لأهلها لكان رسول الله حيا وباقيا ولكنها تفنى ويفنى نعيمها وتبقى المعاصي والذنوب كما هي فدا لرسول الله امي وخالتي وأمي وخالي ثم نفسي وماليا oníjọba ìpínlẹ̀ ayọba ṣẹ́kù ni tí ò ní parun máwọn ẹni tí ń gbé bẹ lọ́wọ́ á ànábì ọba bẹ láyé kò bá bẹ láyé kò bá sì ṣẹ́kù dòní. iná làwọn yorùbá náà ń kọ lórin pé tí ó tí ò bá ti pa àmọ́ kú láyé bàbá bá nàbí Muhammad sallallahu alayhi wa sallam sànàbí wa sallallahu alayhi wa sallam kú so ó ní ṣùgbọ́n ilé ayé kìí ṣe tí ọ̀sẹ̀ kù yọ parun gbogbo ìdẹ́ranu rẹ̀ náà ni ọ parun ṣùgbọ́n àwọn ọ̀wọ̀ ẹ̀ṣẹ̀ wa àwọn ọ̀ràn tá a gbélé ayé dá àwọn ṣẹ́kù gẹ́gẹ́ bá a ṣe dá kálukú lè lọ torí ẹ̀ ó ní tọ́ba kọ́ rọrùn ni kó wọn fi gbogbo àwọn èèyàn bíi bàbá òun bíi ìyá òun bíi àbúrò ìyá òun ẹ̀gbọ́n ìyá òun gbogbo wọn àtòhún kó wọn fi ṣèrà padà sẹ́mi ànábì wà láwọn ọba ṣe kánábì ọmọkùn ẹ ṣe máa ní káwọ gbogbo aká àmọ́ kánábì ọgbẹ́ láyé tani ọ̀rẹ́dì tí wọ́n bá rẹ́dì ajẹ́pọ̀ gbádùn kò sí mánì lọ́dọ̀ rẹ̀ tani ọ̀rẹ́dì kan náà oníkálukú tó bá pé mánì bẹ o tó bá pé mánì bẹ èèyàn rẹ di ànábìrin sallallahu alaihi wa sallam torí ẹ òǹgá kú àti wàá pé ọ̀gá àjámọ́ kankan tó eléyìí jẹba náà ló sì jẹ́ pé obìnrin kan nínú àwọn ànsọ́ọ̀ bàtà àwọn sàábẹ̀ lọ sógun Uhud wọn á darí bọ̀ wálé ìròyìn ti wá síwájú wọn káwọn tó délé kò sí kò sí gàásìmí létí kò sí fóònù kò sí kan bọ̀tì ròyìn ti síwájú àwọn jagunjagun dé Mẹdínà pé ah, kò ní ọ̀fararọ̀ fún àwọn mùsùlùmí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni rí nígbà tí ti pàṣẹ ànábì bẹ́ẹ̀ náà ni ó sì máa rí ìjọ gbẹ̀dẹ̀ àrùkè àmì ẹni tó bá ti lè kọ́tọ́ lọ́n tọkọtà ànábì sallallahu alaihi ọkọ̀ lẹ́tà sọ̀rọ̀ yìí ànábì ó kó àwọn ọmọ ogun kan òkè yẹn ń bẹ wọn ń pè ní Jabalu Rumman òkè àwọn tí wọn máa ta ọfà àwọn èèyàn yẹn jẹ àádọ́ta ànábì ni ẹ̀yin máa dáàbò bo ẹ̀yin wa ẹ̀yin làwọn kọ̀ sí yín ẹ̀yin wa ta ọfà sí ó kan àyà àwọn kèfèrí ìyẹn ni pé àwọn àwọn sọ́jà mùsùlùmí kí ẹ báwọn sọ́jà kẹfìrí náà ṣe ń bẹ́ ń sálẹ̀ àwọn wá lo strategic area yẹn láti kó àwọn ọmọ ogun tiwa síbẹ̀ àwọn ọmọ dáàbò bẹ̀yìn wa kẹfìrí kan ò ní yọ gbẹ̀yìn kọ́ wa kọ́ máa yọ pa wa gbogbo ẹni tó bá sì rí kó ń bá wa jà ẹ bá ń ṣe ń sa nídà nílẹ̀ èèyàn máa ta lọ́fà látòkè wọ́n borí wọn wọn ò borí wọn ẹ gbọ́dọ̀ sàyẹ̀yìn ẹ̀ lẹ̀ kò bá jà wà la borí kí gbogbo ọmọ ogun kèfèrí ó ti sákò lójú ogun ẹnìkan yín ọ̀gbọ́dọ̀ sọ̀kalẹ̀ ọ̀dọ̀ ànábì láti kọ́ táktíìsì pàṣẹmáṣe lójú ogun tó wọ́n bẹ̀rẹ̀ ogun gẹ́gẹ́ bí ànábì ṣe plan náà ọwọ́ àwọn mùsùlùmí ń dun àwọn kèfèrí torí wọ́n ti ń sá wọn nísàlẹ̀ lọ́pàá sì ń bọ̀ lókè oníkálukú nínú wọn túlẹ̀ tọ wọn túlẹ̀ débi pé àwọn mùsùlùmí lérò wípé àpapọ̀ àwọn tó wà lókè yẹn wọ́n lérò kó ti parí nù àwọn eléyìí ò tún ní sẹ́rí padà mọ́. ìgbà táwọn tó wà ń sálẹ̀ rí i pé wọ́n ń sá lọ ṣé táwọn pè lérè ogun òun náà ni tí ọ̀tá bá sọ́ọ̀lẹ̀ lójú ogun tó túlẹ̀ torí pé nìsí mo di owó lọ́wọ́ mo di dúkìá mo di gbogbo ẹ̀ wá sójú ogun ìgbà tó náà di wípé ogun ọ̀fararọ ṣé màá sàṣàlà fẹ́mi mi ni àbí màá wọ́nà láti jẹ́ kí dúkìá torí gbogbo tó pé ń pa ọ lẹ́rù kò ní í sáré gbogbo ẹni kálukọ́ máa dà pé kí ni dákun má bà tèmi jẹ́ ṣe ń lọ owó kí ni àtún ní mi bá ń bẹ ìrètí ń bẹ. àwọn ọmọ ogun àwọn máa ó ti wá ku àwọn mùsùlùmí nìkan lójú ogun wọn kó èrè ogun táwọn kẹsẹ̀ rí dalẹ̀ àwọn ẹni tí wọ́n ń tọ́ fa àwọn kan ní wọn àánú ah, o lónìí àti borí kò sí tọ́sẹ̀ kù mọ́ ẹ àwọn sọ̀kalẹ̀ ń táwọn náà àwọn náà lọ́ọ́ máa kó èrè ogun ẹni tó wá jẹ́ ọ̀gá wọn ní ẹ̀ má gbàgbé àṣẹ ànábì sallallahu wọn wa títí tóun fi pa yín láṣẹ kẹ́ sọ̀kalẹ̀ àwọn kan ní ẹ ń dáná gbígbà lérò ni pé lópin ìgbà tó bá ń pín àwa la àwa lópin ìgbà tó bá ń ṣe ipá wa là ń borí lópin ìgbà tó bá ń ṣe pé ọwọ́ wọn ní ń dùn wá pé àgbọ̀dọ̀ kú òun bẹ́ẹ̀ àmì tó bá kọ́ wọn tiwa ló dùn wọn kí wọ́n ti fẹ́ dúró bẹ̀ sí. tọ́ ọ̀gá ni ntẹ́mi gbọ́ inú ọ̀rọ̀ ànábìrin kó ká lọ́ kó òun bẹ́ẹ̀ mi ò sì ní kó òun bíi tí àtàkùn ti fi pé kí n kó òun bíi majority sọ̀kalẹ̀ wọ́n takò àti ọlọ́run wọ́n takò tà nàbì sallallahu alaihi wasallam. so kíkó ìdánkò mẹ Khalid ibn al-Walid ó sì wà ń kéfì rí ngbà náà bóun ti lọ gba ẹ̀yìn àpáta ńlá bó ṣe pọ̀ tó ọwọ́ àgbà wa yọ sí àwọn tí ń takà lẹ́yìn àwọn tó ṣẹ́kù ọkọ̀ pa gbogbo àwọn tó ṣẹ́kù àwọn wa take position irun tí mùsùlùmí ń ṣe fáwọn àwọn lọ́wọ́ ń ṣe nìyí wọn pa àwọn mùsùlùmí rẹ̀gẹ̀dẹ̀ lọ́jọ́ náà àwọn ẹni tó ń pa ń bẹ nínú wọn ni Hamza ibnu Abdul Muttalib tọjẹgbọn bàbá anabi Muhammad sallallahu alaihi wasallam tànàbí pé ní asadullah kìnìún Ọlọ́run wọn pa lójú ogun yẹn ìgbà tí wọn kó òkú wọn wọn náà pààyàn bíi àádọ́rin nínú àwọn mùsùlùmí seventy mùsùlùmí náà sì pa bí àádọ́rin nínú tiwọn náà lógun badar náà làwọn náà sọ pé hadihi betelk ó ti di one one láì gbá bọ́ọ̀lù pé sẹ́mẹ́yìn borí wa ní badar àwọn náà ti borí yín báyìí falḥarbu baynana sijaal ajakogun láàrin wa ní ìṣó ti di bẹ́yìn bá gbà wa náà gbà mí lọ tó ẹ̀yìn gbà kan àwa náà ti gbà kan báyìí bẹ́ẹ̀ làbó sùfìyàn sọ ọjọ́ náà. wọn nke ké fèrè ńgbà yẹn ọbẹ lọ àwọn àná tọ wọn kó àwọn òkú yẹn jọ wọn fẹ́ máa rù wọn sọ Madina ogode náà à ìgboro ní nísìn ìgboro nínú ìgboro Madina lọ amáláyé gbà kínní eléyìí òde Madina wọn fẹ́ máa kó wọn wọn sọlọ sọlọ wọn kó wọn kó níbi tí wọn pa wọn sí ìbànújẹ́ ńlá lẹ̀ ń gbé lọ sínú ìlú ìta lẹni tí ó jẹ́ pé bàbá rẹ̀ ní ẹni tí wọ́n pa tí ò ní wọ́n fi ariwo pàdé yín ìta lẹni tí ó jẹ́ pọ́mọ rẹ̀ ni wọ́n pa tí ìbànújẹ́ ò ní kún lù torí di eléyìí ibi tí wọ́n pa wọ́n sí náà ní kẹsàn-án wọn sí tẹ́lẹ̀ ni wọ́n ti wá sí orí tẹ́ fún wọn lẹ́yìn wọ́n sì wọ́n síbẹ̀ eléyìí ní sábàbí tí alálàájì tọ́ba lo àǹfààní pé òun wá sí Mẹ́kà pípọ̀ òun fẹ́ lọ ṣe ọ̀sọ̀lẹ́ nínú mẹ́sàlásì ànábì Muhammad sallallahu alaihi wasallam ní Medina torí torí ẹ̀ ló ṣe lọ sí Medina kí ẹ pé torí pọ̀ lọ sàárẹ̀ ànábì kan ọ lọ sí Medina torí pọ̀ fẹ́ láǹfààní àti lọ ṣe sọ̀láàtì nínú mẹ́sàlásì ànábì torí sọ̀láàtì ẹ̀yọ̀ kan tá a bá ṣe ní mẹ́sàlásì ànábì gbọ́n ládàá rẹ̀ rí ẹgbẹ̀rún ẹgbẹ̀rún ládàá sọ̀láàtì ńlọ́gbà tó bá rí pé bòmí ló ti ṣe torí rẹ̀ torí rẹ̀ ló sì wá sí Madina tó bá ti wá ṣe sọ̀láàtì tán gbàtọ́ ló gbé wọ̀ wá sí ọ̀ wá lọ sí sáré ànábì o ṣùgbọ́n a ní òfin kan tó sọ pé ziyara sáré ànábì sallallahu alaihi ó ń tẹ̀lé sọ̀láàtì tẹ́mi ti torí ẹ̀ wá sí Madina ni kò sí tó burú àmọ́ ọ̀gbọ́dọ̀ lọ sí Madina purposely nítorí pé ó fẹ́ lọ sí kíni ziyara sàrí ànábì àwọn tọ̀rí kọ́ ni wọ́n ṣe lẹ́yìn o tìrúkọ́ àná sọ pé la tushaddu rihal illa ila thalathati masajid àgbọ̀dọ̀ dìgbò àrí ẹṣin páàrin ìrìn àjò láti lọ sẹ̀sìn níbìkan àfi mọ́ṣáláṣí mẹ́ta tòkè sì ṣe pé bíbẹ sàárì wò ni wọ́n sọ mẹ́yìn bá fọláàtì sọ eléyìí jẹ máa torí ẹ nígbà tó bá ti wá wá Mẹdínà tó tó bẹ tó ṣe sọ láti ní mọ́ṣáláṣí ànábi sọ láti ní kọ́lá kó ṣe rákà méjì tó ibẹ̀ yẹn ọ lọ síbi tí sàárẹ̀ ànábi wà ó sì sálámù ẹ̀sẹ̀ assalamu alayka ya Rasulullah lọ́ba tán ànábi sọ láti sọ láti sọ kó o sì ní wá síbi sàárẹ̀ nǹkó sálámù bẹ́ẹ̀ kó fi lẹ́lẹ̀ àfi kọ́lọ́ dẹ́mi padà sóun náà àti wọn fi dáhùn sálámù yẹn láti mẹ́yìn wà lọ sí orí tẹ bàkìyà nítòsí masalasi anabi sallallahu alaihi wasallam ibi tó ń sin àwọn èèyàn sí látàyè anabi sallallahu alaihi wasallam torí kí ni àwọn sábẹ gbogbo tó kú sí madina nínú wọn ibi àwọn sì wọn sí nínú wọn ni Uthman ibn Affan radiyallahu anhu. sọ́ńdẹ̀ yẹn wàá sàdúrà tán ṣe tàbá bẹ̀tẹ̀ wò wàá tún lọ sí ibi tí wọ́n ti jagun Uhud nítorí kó o lè lọ sí àbẹ̀wò ṣùhàdáù Uhud àwọn tó kúkú ṣàhídì lójú ogun Uhud nínú wọn ni Hamza wọn á rí sáré gbogbo wọn bẹ̀. torí àwọn sì wọn ṣe wọn á tún lọ sí mọ́ṣáláṣí Quba mọ́ṣáláṣí àkọ́kọ́ táwọn Nabi sallallahu alaihi wasallam àkọ́kọ́ kọ́ nígbà tí ó fi wọ Madina Quba yẹn náà nígbà yẹn àmì kìí ṣe nu Madina lọ àmọ́ lónìí inú gbòòrò náà tòun lẹ́yìn Nabi sallallahu alaihi ẹnikẹ́ni tó bá ń sàlùwàlá láti ilé rẹ̀ tọ́wá wá sí mọ́ṣáláṣí Kúbà tó ṣe sọ̀láàtù nínú ẹ̀ ọlọ́run bó fún ni ládàá umra nǹkí láti ilé rẹ tó wà ní Madina o ti sàlù aláwa láti ilé o sì jọ ọjà so ọwọ́ àwọ̀ mọ́ṣáláṣí o sì lọ sí sọ̀láàtù kọ́lá tó ti tahiyyatul masjid ọlọ́run bó fún ládàá kó ti umra eléyìí ò dín kó ti umra lọ́wọ́ o bàbá ti ṣe o àmọ́ gbàrú ládàá rẹ̀ àtàwọn kókó tí wọ́n lọ sí Madina ìgbà tí wọ́n wá sí àwọn èèyàn yẹn sí àyè ibi tí wọ́n pa wọ́n sí ìròyìn ti délé ẹ mọ̀ pé à ìròyìn máa síwájú ìṣẹ̀lẹ̀ nígbà mi kẹ́yìn ó tó délé àwọn èèyàn ti gbọ́n tó ṣẹlẹ̀ pé kò sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kò sí kan àwọn èèyàn ti wá péjọ sọ́nà àbáwọ̀lù àwọn obìnrin especially kálukú ọmọ bí bàbá òun bá ti bá lọ bọ́kọ òun bọ́mọ òun gbogbo ẹ̀ ètò àṣà nílò obìnrin kan nínú àwọn sàbẹ̀ nígbà tí gbogbo èèyàn sá ń bọ̀ ojú kálukú ọkọ rẹ lọ́wọ́ ìbànújẹ́ odori kálukú kodò so ẹ wò látàrí pé wọ́n takwa sí ànábì sallallahu alaihi wasallam ẹ wò dọ́sẹ̀lẹ̀ àwa la ti borí ọwọ́ títakwa sí ànábì sallallahu alaihi wasallam ọlọ́run sì yí ma wa lọ ìdí òsì máa ṣẹlẹ̀ ní táyé ìdọ̀rùn tẹ́ bá ti lé ẹ̀tẹ̀lé tà níbi sọ̀rọ̀ bá rí sọ ẹ̀kọ́ ńlá ni fún àlùmọ́ àdìjọ́ gbẹ̀dàrúkẹ́ yà mọ́. tó obìnrin wa ń béèrè tó bá ti rí tí àwọn kan dàbí pé bóun ni bàbá mi ń kọ́ wọn dàkẹ́ ìyẹn ni pé bàbá ti kú. tó ọkọ mi ń kọ́ ọkọ náà kú ọmọ mi ń kọ́ òun náà anabi sallallahu alaihi wasallam ńkọ́ anabi ń bẹ láyé láyé ó ní ah, àá anabi bá ń bẹ láyé tó máa ń bẹ láyé gbogbo mùsíbà tó wù kó lè ṣẹlẹ̀ kò jẹ́ kankan. tó ń torí di eléyìí a ah, anabi ga o anabi sallallahu alaihi wasallam ga o ọ̀gá ju gbogbo bá ṣe lérò lọ bẹ́ẹ̀ ló sì gbọdọ̀ ga lọ́dọ̀ gbogbo mùsùlùmí gbogbo àdáwò yòówù ó lè ṣẹlẹ̀ tànàbí bá ń bẹ láyé bí ìgbà tí nǹkan kan ṣẹlẹ̀ so nítorí di eléyìí náà sì wá sọ yìí pé kò sí tó lè ṣẹlẹ̀ tíyẹn bá ro ikú ànábì sallallahu alaihi wasallam á mọ̀ pé tó ṣẹlẹ̀ ńkọ́ ọmọ lásán nǹkan jábútẹ lásán torí ẹ̀ làwọn mùsùlùmí ló ti jẹ́ kébi kíbi láyé tádàmú bá ṣe àwọn bàbá wọn ló kú ni màmá wọn ló kú ni ọkọ wọn ló kú ni ìyàwó wọn ló kú ni ọmọ wọn ló kú ni ẹnì kankan ló ṣe ni ẹ rí i pé kíákíá lẹ́nu tó ti sara kó kí lẹ jẹ kí lẹ gbé jẹ tuntun yín dá wáwó báyìí ká ah, ikú ànábì sallallahu alaihi wasallam ló tó wá àzì ló tó wá àzì àwọn nítorí pé ànábì sallallahu alaihi wasallam gan kú àwa ń kọ́ àwa ń kọ́ sọ eléyìí àjẹbà torí di eléyìí báyìí gbogbo ẹ̀mí ọlọ́run bá máa ń gbà nígbà tó bá sùn lágbàtà ẹ eh, eh, tásìkò kú rẹ bá tó ọlọ́run máa ń gbà lágbàtà gbogbo ẹ̀mí tásìkò kù rẹ̀ bá tó ọlọ́mọ àgbàlagbàkà tó gbé wa lọ́bẹ̀ yẹn onípẹ́ Umar ń sọ pé ànábì ò tí kú ń padà bọ̀ gẹ́gẹ́ bá ànábì Musa náà sì lọ sógójì ọjọ́ ni tẹ́lẹ̀ ọgbọ̀njọ́ ńlọlọ́ọ̀ni kọ́ wa ṣe ọlọ́run tó wá fi mẹ́wàá kàn sì jẹ́ ogójì ọjọ́ lánàbì Musa Umar wa sọ pé àkíyèsí rẹ̀ náà kò sí àti kọjọ́ pọ́nà tó ètò jùlọ irú bí Musa aleyhi salam bó ṣe lọ bọ́lọ̀ ọba lọ́rọ̀ jẹ́jẹ́ ogójì ọjọ́ ni anabi náà lọ anabi sì ń padà bọ̀ tó ibẹ̀ ni Abubakar radiyallahu anhu ẹ̀rọ pé tí gbogbo nǹkan máa ń gbóná jẹjẹ́ ẹ̀ káwọn kan sì wà tó jẹ́ pé àwọn wọn ò lose control bẹ́ẹ̀ la Abubakar rí lọ́jọ́ yìí pọ́ǹsì dé ìjọba Umaru ti ń pe tú ti ń sẹ́kù kò sí bí ìgbà tó ń rí ẹ̀kọ́ lánàá ẹ̀kọ́ ńlá nù tẹ́nìkan bá tẹ́nìkan bá ti gbogbo ẹ̀ ń gbóná jẹjẹ tójú rẹ̀ tó gbóná ti ń ṣe kí n kọ́ gbọ́dọ̀ bọ́ ń sọ ẹ má bàa sọ ọ ẹ má bàa sọ ọ kìí ṣe ti pẹ́ ń pé kọ́ máa ṣe wèrè ń sọ àmì ẹ má bàa sọ torí pé tẹ́ ẹ bá bàa sọ sẹ́mi kó ti ní kẹ́ni kan má bò ń sọ ó lè jẹ́ pé wọ bàbá rẹ̀ ni ọ́ ibi tó ti ní kẹ́ni kan má bò ń sọ àṣetánì ti dáná sí lójú ó torí ẹ Abubakar rọra fi Umar rẹ ó sì wálé lọ ọ̀rọ̀ ànàbì sallallahu alaihi wasallam ibi tí wọ́n tẹ́ sí ó sì kíìsì ojú ànàbì sallallahu alaihi wasallam torí pọtọ súnà pé tó kú bá kú tí wọ́n bá wà ń bẹ kó kíìsì ojú rẹ̀ bẹ́ẹ̀ kẹrẹ̀ ìyẹn tó bá yẹ pé ọkùnrin ní ọkùnrin náà sílẹ̀ ní tó kú. báyà obìnrin ọ obìnrin náà lẹni tó kú àbẹ́ni tó kú obìnrin ni wọ́n àbọ́kùnrin ni ọ bàbá yín ni kò sí wàhálà ọmọ yín ni kò sí wàhálà ọkọ rẹ ni kò sí wàhálà ìyàwó rẹ ni kò sí wàhálà àmọ́ ẹni ẹlẹ́nìkan ọ̀rá pé súnà ìyàwó yín abubakar radiyallahu anhu ó ké sí anabi a ó ní kú ikú méjì ikú kan yìí náà ni ìtọ́lọ̀ gbogbo ẹ̀dá náà ni náà ló sì ti yìí tọ́ ó sọ pé ìwà a ah, ó dùn lábẹ́ mi ó tún dùn lẹ́yìn ikú ẹni kó oorun kó oorun pè jáde lára anabi lẹ́yìn tí wọ́n ti káwọn náà ké sára mùsùlùmí ni wà ó ẹlòmíì ara rẹ̀ yóò máa ṣe bí ìdá bí ìdá bí ẹni tó kú ti wẹ̀ tọ́dún mẹ́ta alhamdulillah àwọn ọṣẹ wà tó ń tà ní ìsìn bí àwọn body wash àbẹ́ẹ̀rí nǹkan mẹ́rin yóò wash out all àbẹ́ẹ̀rí bẹ́ẹ̀ gbogbo àwọn àdọ̀tí gbogbo àwọn yamayama yẹn so so that ara rẹ̀ ò ní máa rùn rùn burúkú ara ẹlòmíràn máa rùn bí ìgbà tó ti sàlùmáǹdì rírí mo rò pé ìmọ̀ bí ara àlùmọ́ǹdìrì ṣe máa ń rùn àlùmọ́ǹdìrì náà ẹ̀kọ́ pàtì òkè ṣe ń tọ́da o islam kan kọ́ ló ń ká máa ṣe àlùmọ́ǹdìrì òṣèré wá pé islam ni àlùmọ́ǹdìrì gbogbo aráàlú ilé ayé tọ́jọ́ mùsùlùmí ni ọ̀bá máa ṣe bẹ̀rẹ̀ láti Mákà tòbó lẹ́yìn tí wàá rálùmọ́ ń jìrì tẹ pé ìsìláàmù àbí òye wa àjẹ pé kàtàkàtà ti yín nù ìṣe ìsìláàmù tó àlùmọ́ ìgbà tí wọ́n wẹ̀ with time nígbà tí ìgbà ìtúgbà kan rí kó ìdá burúkú tí ọmọ lára so islam ò sì fẹ́ ká máa rùn ẹgbẹ́ abubakar ó ní ó dùn lábẹ́ mi ó tún dùn lókù so it is now time for seriousness torí ẹ̀yin ò jẹ́ bàbá wẹ̀dẹ́wẹ̀dẹ́ tí wọn ò ní mọ̀gbà tó serious yàtọ̀ sígbà tó serious tí wọn kàn máa ṣe gbogbo ẹ̀ tàbí ṣé ká ṣe bẹ́ẹ̀ àà tó bá di àsìkò seriousness ẹ̀ kúrò gbìyànjú ọmọ Abubakar jáde síta sẹ̀ǹkó Umaru ló ti pa kálukú lẹ́nu mọ́ fáànà bí òkú arábìnrin ni èèyàn wà ńlẹ̀ lókù oníkòkù bóòlù èèyàn tún ṣe kú. Abubakar wa bẹ̀rẹ̀ sí ni kàwọ́rọ́ lọ wọ́n máa Muhammadun illa rasulun. قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين هذا في الأربعة لهم تتيجي قالوا على ذلك ما تماري إذا ti àgbà kálukú ما waa fi maa أما nu abe ifura amo larubawa to ní ìtara ni ká máa lọ bá mi sìn àti yàn ọ̀pọ̀lọpọ̀ jẹ fún Abubakar ni sebọ́nà sọ yìí pé anabi Muhammad sallallahu alayhi wa sallam kò jẹ́ nǹkan kan bí ìbá sọ̀kan nínú àwọn àránṣẹ́ ọlọ́ tó ṣe pé ìmọ̀ye ìránṣẹ́ ló ti kú ṣáájú tiẹ̀. ok ìránṣẹ́ ni kò jẹ́ tuntun àwọn kan ti jẹ́ ìránṣẹ́ ṣáájú tiẹ̀ kí ló ṣe àwọn ìránṣẹ́ yìí. wọ́n kú ni àjẹpẹtẹ òun náà bá kú sọjẹ nǹkan kan tí ojú òrìrì Ọlọ́run àni ọdà ṣé tí Muhammadu sallallahu alaihi wasallam ń bá wa kú àbí àwọn kan ló tiẹ̀ ṣe kú pa léèwọ̀n á sì torí ipò kú wọ́n sì pa lẹ́yìn ọba wa fi Islam sílẹ̀ Ọlọ́run ní ẹnikẹ́ni tó bá ti torí kú Ànábì sallallahu alaihi wasallam tó bá fẹ̀sìn Islam sílẹ̀. kò ní ní ẹnìkan kan lára àforí ara rẹ o òní ó sọ náà tí ó fi wọlé jẹ́ẹ́jẹ́jẹ́jẹ́jẹ́ ara rẹ ni ó sè ọlọ́run ó sì san àwọn ẹni tó bá mójútó ìsìláàmù tí wọ́n dọ́jọ́ wọn lẹ́sàn bí Abubakar ṣe kà báyìí bẹ́ẹ̀ ni kálukú gbà pé sọ bẹ́ẹ̀ o ò tó kú o pé Muhammadun قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين وين كان يتبع في إسلام وسلم أنتم ركوا النبي صلى الله عليه وسلم ولرين كتاتين يالون لارا تو قالوا كبا أمرني ìgbà tó ń gbọ àyà orí òun sì sí lọ pé ẹ òdodo ni o àfi wí ìgbà tó fi kú ni lọlọ́run tó àyà ẹ̀ kalẹ̀ tó ń ti ha tó ń mà torí pé wọ́n ní idha jaa al-haynu da'at al-'ayn wọ́n ní tí àdánwò bá dé ojú máa fọ́ ni gbogbo tí yẹn ti mà lèèyàn máa gbàgbé gbogbo tí yẹn ti mà lèèyàn máa gbàgbé bàbá tó sọ pé àárẹ̀ kan sọmọ àwọn àárẹ̀ yìí náà ló ti pọ̀ mọ́ àwọn sì mọ òògùn téèyàn lè lò sí i àmọ́ lọ ń gba àwọn lágbè àwọn ọ̀ràn tí tọmọ fi kú níjọ́ tọmọ wá kú làwọn aràn ti ẹ̀sẹ̀ bọ́lá ti kọ́kọ́ mọ òkú ni. ìgbà táwọn sì ń sọ ẹni méjì nínú ẹni tó dúró gbọ́ àṣírò àárẹ̀ náà lẹ lára tiwọn wọ́n sì lò ó ara tiwọn sì yà. nítorí pé tádàn ò bá dé ńgbà mí ìyẹn ríran ìyẹn gbọ́rọ̀ mọ̀ torí ẹ̀ ìgbà tí Umar tọgbọ́ ayọ̀ ara rẹ̀ rọ̀ wọ̀ọ́ ànábì ti kú sallallahu alaihi wa sallam àti bá a ṣe wá ara wọn kan lónìí sọlá ànábì ò kú o a ní mo lọ́wọ́ afẹ́ lọ rí i bó bá kí wọ́n máa wọkọ̀ débẹ̀ àṣetán bọ́kọ̀ ju omi ni àṣetán bíbá àlù ni àṣetán owó ìgbésí ayé wa àṣetán láti nà láti lọ rí ibi tí ànábì sallallahu alaihi wa sallam wà bọ́kọ̀ bá sì débẹ̀ wàláhì àṣetán láti rìn lọ. àwọn ń tọ̀rí kọ́ ni ẹ̀hún kó gbogbo ọ̀rọ̀ tí wọ́n jọ tàwọn èèyàn míì tó gbogbo oríṣiríṣi àwọn nǹkan kan tí ọ̀jọ́ra wọn máa fi wéra wọn ẹ̀hún ànábì ń bẹ́ ń sáré ń sẹ̀ nílé bí ṣe ń sẹ̀ ní tẹ́lẹ̀ ok tí wọ́n bá fún wọn ní option wípé ó tún sẹ́kù lẹ́ni tí wọ́n máa sẹ̀mí bó ń ṣe ń sẹ̀mí lẹ́yìn tó o bá kú àmọ́ ló ti máa ṣe irú sẹ̀mí bẹ́ẹ̀. láàrin kọ́ lọ máa ṣe irú ẹ̀ lábẹ́ ilẹ̀ àti kọ́ máa ṣe lókè pẹ̀ ìwọ ló mú ti rò pé abẹ́ ilẹ̀ so máa kọ́ béèyàn ẹ̀dá kò sáàlì máa rìn lọ rìn bọ̀ ẹ̀dá máa ṣe so nítorí ẹ̀ ọ̀rọ̀ sàárè yàtọ̀ sọ̀rọ̀ ká tó dára sàárè ẹ̀gbọ́n sọ̀ ní sọ́lá àti ní wá sàárè wọn kí ni tí wọ́n dá padà kò sí lè kò sí pẹ̀lú rẹ̀ ni ntí wọ́n dá padà ó túmọ̀ sí kó ti fìgbà kan kú lọ́dọ̀ rẹ̀ tẹ̀lé ìjẹ́bù sì jẹ́ wọ́n sì dá padà mọ́ akọ́tẹ̀n tọwọ́ gbà díẹ̀ tí ó fi dá sálámà padà ni tẹ́ni ó sì tún padà síbi tọ́wà. gẹ́gẹ́ bá di tuntun ṣe fi hàn náà ntí ń bẹ́nu àwọn èèyàn náà tẹ́lẹ̀ pé tí àwọn èèyàn bá sálámà sí wọn òun náà mẹ́tọ́ sálámà sí wọn táwọn tó a lè ma ó dìgbà táwọn náà bá débẹ̀ nù kọ́lọ̀ ń jẹ́ adébẹ̀ dáadáa tọ́ ilé ìjọba o ọlọ́run ọba ló máa ń gba ẹ̀mí lágbàtàn sásìkò kú bá tó ẹ̀kọ́ tún bẹ́ẹ̀ o kọ́jọ kú rèé tó pé ẹnì kan ní pa o ẹnì kan ò lè ṣekú pa o ẹni tó lọ́wọ́ bọ̀ bá pa kò ní kú o kò ní kú but ó jáde ó gbádùn kò sí tó sí ọ tó fi kó nílé but bó ṣe ní kọ sọdọ títí báyìí tírélà kan gbọ ni wọn bá di ọ tùrọ tùrọ tùrọ tùrọ olè bá kú wọn kẹ máa wo nǹkan o kẹ máa wo nǹkan kò sí tó sí o ọgbọdẹ ọlọ́jọ́ lọ ni o kó <laughs> lọ lọ́jọ́ gbọ́dọ̀ sí tó fi ajẹ pé nìwọ lọ mú òdúró de tiẹ̀ ọjọ́ kú kálukú ní òkú nísìn ẹni tó gbàyàn ẹni tó sáyàn ládàá ẹni tó táyàn mọ kọkànyàn lójú kú ṣáájú ọjọ́ tó lọ nǹkan fún yàn ọjọ́ tó lọ nǹkan náà ìjọ tó lọ nǹkan kó kú ọ̀nà tó sì gbà tọkọkọ gbà kú wàláì náà lọ gbà kú. wàá wà láàmú àwọn òkú ẹ́ tó bá jẹ́ pé kò jáde ó sì lóun ò tí ì ṣe tẹ́tù wọn jáde bàbá tí ń pè ní ó pè kú ni ó pè pa ni ní <laughs> ló pè pa ọjọ́ òkú tiẹ̀ ti pè ní so ẹ̀yin ọmọ pé tó bá pé kò jáde ni mo sì gbóúnjẹ kalẹ̀ wọn láwọn ọ̀jẹ́ ọjọ́ òkú ti pè ní sígbà tá a wálé ayé náà ẹbọ́jọ́ àti wá ló pé tọ́jú àti lọ bá pé kálukú ń lọ náà nù kò sẹ́ni tó lè dáyàn dúró à tó bá kí wọ́n rẹ́ni tó ti síwájú dájú kọ̀ mọ́ nílọ àbó wa ni wọ́n sọ ọ́ dáwà dúró àwa gẹ́gẹ́ bíi tani tó bá ti pé ó pé náà nù ẹ̀yin náà sì máa wò kò sẹ́ni tó kù àfikọ́ yọ̀lẹ̀ kò sí gbogbo àwọn mọ́lẹ́gòkè mọ́lẹ́sọ̀ àwọn atutọ́sókè fojú gbà tí gbogbo wọn bá kú tí wọn máa di masakin àbẹ́rẹ́ àbẹ́rẹ́ tó yọkàn wà ń lẹ̀ bọ̀rọ̀ gidi ni kí ló lè dá sí mọ́ tó torí ẹ̀ nígbà tọ́jọ́ kú kálukú bá pé ọlọ́run ọ̀pá èyí náà mọ̀ pé èèyàn máa ń lọ síbi kan tó jẹ́ pé ẹ̀ ń ti kọ́ńtì kan bọ̀ ẹ wọ bàálù àlàáfíà ni bàálù fò àlàáfíà lẹ́wà lójú sánmà ọkàn lè kù dẹ̀dẹ̀ kí bàálù ọba ó lè ràn náà nígbà wọn pé ha láwọn ẹni tó jẹ́ pé gbogbo tí wọ́n ti gbéra tí wọ́n ti dé ibi tí wọ́n lọ kò sí kankan tó ṣe wọ́n wọ́n kàn kù dẹ̀dẹ̀ kí bàálù ojú òní lọ́ba di bam ẹnìkan kan sì ní sẹ́gun náà ṣe bọ́lá ti kọ́ pé báwọn ṣe kú ni kò sí àdọ́gbọ́n sí ẹnìkan náà wọn nígbà tí wọ́n ṣe bókìn wọ́n ní bókìn rẹ̀ kọ̀ wá confam gbogbo ọ̀nà tó gbà gbogbo ẹni tó mọ̀ ó pè wọ́n ẹ máa bá wọn sọ̀rọ̀ á ah, kíní kan pẹ́pẹ́ ẹ̀ nígbà tí wọ́n tún wọnú bàálù kó tó di pé wọ́n ní kíkà lóko pa tẹlifóònù rẹ̀ kó tó di pé bàálù ó tilẹ̀kùn ọ̀rẹ́ rẹ̀ kan tó wọlé pé ah more than twenty six ló tún wà tí ò séyàn lórí ẹ̀ lónà ọba tí wọ́n struggle ẹ̀ wọ́n ní bàálù òkun pé ah kìí ṣe dandan kí bàálù òkun kó tó fò tẹ́lẹ̀ náà wọ́n máa fáyè kan lẹ̀ bíi mẹ́wàá bíi twenty ó lè wà empty torí àyíbá mà ọ̀dà wọ́n máa bínú ó lè jókòó sí airport títí tí bàálù mi ò fi fẹ́ fò lọ́sẹ̀ tí ń bọ̀ ibẹ̀ ni wọ́n wà ní ìròyìn ó ti dé bá ewu gbẹ́n tó wà ní bàálù tí ọba wọ̀ nǹkan sẹ́n tó ṣe ní ọlọ́run kọ́ pé òun ti kù ní torí tó bá kọ́ pé ó kù là kọ́ pé ní tí ó wọ̀ mí kódà láì kọ̀nfàmù búkìn tẹ́lẹ̀ náà kì í ṣe dandan kọ́ kọ̀nfàmù búkìn àìmọye ìgbà lọ́lọ́ tí búkìn rẹ̀ wà kọ̀nfàmù ibẹ̀ náà ti kọ̀nfàmù ìfún pé tí bàálù òkun àwọn àga tán lè lò fún rẹ̀ àmọ́ náà ọ̀pọ̀ pò ń wò ẹ mọ ẹ tí wọ́n bá wo bíìsì rẹ̀ nígbà tí ó jókòó sí airport yẹn pé kò lè lọ ó lè ti súnmọ́ thousand gbogbo nọ́mbà ó ti já níbi tí ara rẹ̀ ọmọ gbóná tí ọmọ pé á èrò kí ni wọ́n ṣe fún yìí àti òtí tó wọ sàárè yìí torí ẹ ló ṣe jẹ́ pé ntọ́lọ́wọ́n bá bá ṣe àfi kéèyàn máa wòran tọjọ́ kéèyàn bá pé ọ̀sẹ́ni tí ó kù o. الله يتوفى الأنفس حين موتها. mawtiha gbogbo ẹ̀mí pátá ọlọ́ọ̀ni ọgbẹ̀mí rẹ̀ ńgbà tásìkò kù rẹ̀ bá pé bàbá apààyàn ya apààyàn lọ ń gbọ̀yàn ìwọ kọ́ lọ pààyàn àmọ́ wọ sábà bí orí igbó ìnìwọ́ jẹ́ tòun àwọn náà ní tí wọ́n lẹ̀ bọ́lọ̀ lọ́pa ẹ̀sìn mú ọ̀hún ẹ̀ ń lù bọ́lọ̀ lọ́pa àmọ́ wọ́n sábà bí bí o mọ́tò nínú ìsìtọ́ gbáyàn àwọn asọ̀kalẹ̀ wa ní ẹ̀yìn èèyàn ẹ má bu mi o ọlọ́run lọ pa o torí Allahu yatawaffa <laughs> pé wọ́n lọ lọ wà rí wọ́n ti rún náà tẹ̀lé òun náà tẹ̀lé mọ́tò rẹ̀ náà tẹ̀lé gbogbo ẹni tó bá wà ní mọ́tò náà tó ń wò pé ah, ọkùnrin ẹlọ́jẹ̀bi òun náà tẹ̀lé kálukú sinmi eléyìí túmọ̀ sí pé ọlọ́run bá wa ní máa ń pààyàn àmọ́ sábàbí wà o ìdí inú dáhùn sọ pé lágbájá pa lágbájá wọn pọ̀ náà sábàbí wà o gbẹ̀gìnì kan àjẹ́ kan lọ pa tó máa bí ìyá rẹ̀ dá kó sọ pé òun làjẹ́ tó ń pa kó wá wò bọ̀ wọn bẹ̀ láyé ó náà tẹ̀lé ni mo rò pé yé sọ̀rọ̀ ẹ̀mí kan jù ẹ̀mí kan lọ pàápàá ẹ̀mí ẹni tí wọ́n pa tó dáa ju tẹ̀mí òfò yìí lọ ó ń sẹ́ ẹbú ọ̀dà bàbá òun lọ sótọ́ pa ìwọ náà ń lọnu torí kò sí bó ṣe lè yí tó tí àdá ò ní ràn gbádùn ọba sì ràn wọn àkànlé tó lágbárí kí sinmi so torí ẹ ká máa lérò pé àgbà tó jẹ́ pọ́lọ́ ní máa pààyàn ajẹ́ kó gbogbo oh, free o ó oh, free ẹni tó bá pààyàn wọ́n pa wa katabna alayhim anna an-nafsa bin-nafs ọlọ́run ti kọ́ akọ́lẹ̀ ẹni tó bá pààyàn wọ́n pé gbogbo àwọn ìlú tiwa yìí táwọn ọ̀daràn pọ̀ láwọn Nàìjíríà yìí gbogbo apààyàn náà bá mọ̀ pé wọ́n pa òun kò ní sẹ́gbẹ́ àjẹ́ ẹgbẹ́ mèrè ẹgbẹ́ oṣó ẹgbẹ́ dánrídánrí ẹgbẹ́ aláwo bẹ́ẹ̀ pé gbogbo à ń pààyàn à ń pààyàn ti ṣe tìtì náà kò ní sí ibi kọ́ gbogbo wọn náà wọ́n pa àmọ́ gbà sẹ́pẹ́ ń ẹ̀kọ́ pa wọ́n àwọn náà ní gbé iṣẹ́ lọ bá wọn wọ́n jọ ní díìlì ni tó torí ẹ̀ lẹ́ni èèyàn ṣe jọ́pọ̀ lọ́dọ̀ tiwọn tó ẹni kò sí òsì wọn ni wọn pe tí èèyàn gbẹ̀rún tó má jọ dáwọ́ jọ pa èèyàn kan islam ní ká pa èèyàn gbẹ̀rún nítorí èèyàn kan walakum fil qisasi hayatun ya ulil albab nínú kágbẹ̀sán ìsẹ̀mí bẹ́ẹ̀ fún yẹn tẹ ní làákàyè yẹn kí sẹ́nìkan bá ti lè pààyàn kágbẹ̀sán ká pa ìní ó jẹ́ kí ẹnìkan má tún pààyàn nípa àbòsí torí ẹ̀ eléyìí jẹ́ báwọn ọlọ́run ló máa ń gbẹ̀mí nígbà tásìkò kú bá tó etí wọlẹ́tì lọ́mùtọ́mùtì mẹ́nàmí hà etí àsìkò kú rẹ̀ oṣù tí tó ọlọ́run máa ń gbẹ̀mí wọn nígbà tán bá sùn ló sì jẹ́ pé ọlọ́run pa wá lálẹ́ òní ń ta wá jí làárọ̀ ẹ rí i pé àdúrà tá a máa ń ṣe tá a bá fẹ́ sùn bisimikallahumma amutu wa ahya lórúkọ ọwọ́ ọlọ́run iná ni màá ṣe kú lórúkọ rẹ ni màá ṣe tají nígbà tá a bá sì di láàárọ̀ alhamdulillahi alladhi ahyani ba'da ma amatani wa ilayhi nushur gbogbo ẹ̀yin tọ́lọ́wọ́n bá ní o ọba tó ta mí jí sáyé lẹ́yìn pípa tó ti pa mí ọ̀dọ̀ rẹ̀ làkójọpọ̀ ọ̀jẹ̀ níta ń sọ ojoojúmọ́ mi gbogbo wàtá bá ti sùn níta ń sọ gbogbo wàtá bá ti sùn jí níta ń sọ nítorí pé lódodo. a oorun jọ ikú púpọ̀ ọjọ́ ikú púpọ̀ torí ẹ ọlọ́run tó ṣe bẹ́ẹ̀ kálí bá a máa ń tara rẹ̀ tètè pé a kù a kù ọ̀ràn yẹn ní kú bóyá ọ̀ràn yẹn ní kú torí ẹni tó sọ pé ẹ òun ṣetán láti jẹ́ oògùn owó yẹn fún un kódà kó owó kù náà ni àmọ́ kú gbóná tó ń wá yẹn àkọọ́lẹ̀ ti síwájú pé kú gbóná ló ti wèrè òkú tòlẹ́ lómi fi máa tẹ́rí gbanti ọ̀dà kọ́lọ̀ ń sànù wa. tọ́ ọlọ́ni èyí tọ́lọ̀ máa ti kádàrà fún yín tó kọ́ lẹ́sí kọ́gọ́ àárín ìhàn mọ́ tí wọ́n máa ti kádàrà kọjọ́ kú rẹ̀ pé tó bá ti sùn tọ́jọ́ pé ojú oorun náà ni wọ́n bá lójú kú ọlọ́ni tilẹ̀ bá mọ ẹ̀mọ́ ju bàbá alágbọ́já àyè alágbọ́já ọjọ́ mọ̀ ti lọ ẹ̀yin lọ́jọ́ kù fún ẹ̀yin lọ́jọ́ kù fún ti ń lọ mọ́ lọ́wọ́ tòun ti lọ tipẹ́ the next thing oníkan máa pariwo Islam ò sì gbà bẹ́ẹ̀ innal mayyita la yu'adhabu bi buka'i ahlihi alayhi bẹ́ẹ̀ lànà Nabi sallallahu alaihi wasallam kú dájúdájú ìyá ọmọ jẹ látàrí ikú tẹ̀yìn èèyàn rẹ̀ máa ń sun lórí ẹ̀ a gbọ́dọ̀ sun ká máa hu ká máa ké islam ọgbà àmọ́ tí ó bá jẹ́ pé torí ìbànújẹ́ pé èèyàn kú ẹ wá sórí kọ́ ẹ dá a lè pẹ̀lú ẹ̀dùn omijé wa ń dà lójú yín kò sí ti ń tọ́ burú bẹ́ẹ̀. ìkẹ́nu tọ́lọ̀ ń fi sọ́kàn àwọn ẹni tó bá fẹ́ nínú àwọn ẹ̀wẹ́ àmọ́ kúkú ọkàn dájú gbáwó bí ẹni tó dorí àwọn a ah, a'udhu billah kò sí kẹlọ́kàn rẹ̀ wọn á ní tó alùsùn náà ni ọ́ alùsùn náà yàkà ni ọkàn rẹ gbọdọ lẹ nínú lílẹ̀ rẹ̀ bómi ju ti ẹ̀ wá ojú rẹ̀ ó yẹ kó ọmọ lára rẹ̀ pé nǹkan ọmọ anabi sọlọ alaihi wasallam ń kú wá ń wá wọn kan tó fi anabi anabi ní ni ìkẹyìn ń fi àjọ nínú ọkàn wa sì ń bàjẹ́. ikú wọ Ibrahim ó sì dùn wá ṣùgbọ́n àníṣẹ́ni wa sàn kankan àyàfi tọ́lọ̀ ọ̀yọ̀nù sí bẹ́ẹ̀ lànà ṣe sọ ńgbà tó máa rẹ̀ yẹn kú. sọ àmọ́ ẹ orí mi ò irú èwo lè yí o kí náà ṣe débí o kí náà ṣe àmọ́ ah, wá ṣe nǹkan o tọ́lẹ̀ nǹkan ojoojúmọ́ lẹ̀ ń ṣe nǹkan. eléyìí èèyàn gbọ́dọ̀ jọ jáde lẹ́yìn àkóbá ni fò kù ni fò bákan náà lọ́kùnmù kòdòd kábẹ̀rẹ̀ sí ní sí ẹ̀rẹ̀kẹ́ wa lábàrà wọ́n mo gbé o mo gbé o à ó gbé kí ló gbé ẹnu ló sí ara rẹ̀ lábàrà tẹ́lẹ̀ pé pàápàá àwọn màmá màmá tó tún bẹ̀rẹ̀ sí ní sátọ yamára rẹ̀ lọ́rùn ṣọ́kùlù yóò. wọ́n dáwà bí dáwà jahiliya mímá wí ọ̀rọ̀ àwọn lẹ́nu anábì ní gbogbo ẹni tó bá ti rẹ laysa minna ọjọ́ kan nínú wa torí ẹni wọn bá ti kú tó ti kú inna lillahi wa inna ilayhi raji'un ẹ pọ̀jù rẹ̀ díẹ̀ sàdúà wíwèé táwọn ẹbí ṣe fún Abu Salama wọ́n àti kú ẹsẹ̀ tó bẹ́ẹ̀ sì palẹ̀ rẹ̀ mọ́ tẹ́ wẹ̀ tẹ́ fasọ̀gbẹ̀ sí lára ẹ tètè lọ bù láṣìírí àdúrà ló kù torí ẹ òbúrò láyé sìn o tí àdádálẹ̀ ti pọ̀ àgbáràn tó kù lọ́rùn pọ̀ òfurufú kọ́ sínú dáìrì rẹ̀ nínú àkọọ́lẹ̀ rẹ̀ nobody tó gbọ́dọ̀ lọ máa pariwo níbi òkú mi ò rán kó bá mi o ló kọ́ pé fẹ́ràn mi tó bá dán wò irun tó ṣe náà ni wọ́n ṣe fún náà o tó ń sì gbọ́dọ̀ kú kẹ́nìkan lọ gbàgbàdà kankan náà o mo rò pé yé o àbí òye ṣòro pé ilé ẹ̀kọ́ àkọọ́lẹ̀ rẹ̀ máa pa ńlẹ̀ Yorùbá pàápàá jùlọ ẹni tó bá jẹ́ yorùbá níbikíbi tó bá kú sí kódà bó bá kú sí kàngárá tó bá kú sí kútúwẹ́ńjì yorùbá máa sòkú náà ní òkú ọ̀ràn kọ̀kọ́ lẹ̀ náà ní bàbá kan ṣe ṣe sí kótó kó ti kọ̀kọ́ bàbá yìí yẹn ṣe kó mọ̀ ń pọ̀ ẹ̀sìn kan lọ títí kan àmọ́ ọlọ́ọ̀lọ́mọ tó ṣe wáàzì fún mi àwọn èèyàn lọ wáàzì náà wáàzì kìnìún rọ́ lásán ọlọ́run ọba tó bá fẹ́ la ewu ẹ̀ so bó ṣe kú tí gbogbo èèyàn ń péjọ lẹ́nu mọ́ ọgbẹ́ ikú rẹ̀ kò tó àṣẹ kínní kan ìjọ ìjọ òní yọmọ alhaji akbar mo rò pé yẹn <laughs> nínú islam ọjọ́ kan wọ́n pè ní yọmọ alhaji akbar ọjọ́ hajj tó tẹ́ ẹ máa jọ́nà ọjọ́ ọdún ọjọ́ ọdún léyà ìníṣẹ̀rí à ń pè ní yọmọ alhaji akbar àjọ àjìtọ̀gbà torí pé lọ́jọ́ yẹn iṣẹ́ ńlá mẹ́rin lálàjò ṣe ọjọ́ yẹn wọ́n sọ̀kò ní mìnà ọjọ́ yẹn wọ́n gun ẹran ní mìnà ọjọ́ yẹn wọ́n fa orí wọn ọjọ́ yẹn wọ́n lọ sí tọ̀wá ifá ọ̀bọ̀ ọjọ́ yẹn ló kó iṣẹ́ tó pọ̀ jù sínú jù ni wọ́n ti ń pè ní yawmul hajjil akbar ọjọ́ hajj tó tóbi lọ́dọ̀ àwọn tí ń sòkù ọmọ hajjil akubar lọ́dọ̀ tí wọ́n ọ̀pọ̀ ìjọ kẹta ìjọ kẹjọ ogójì ọjọ́ kọ́dà wọn ti fọdún kún ọdọọdún wọ́n máa béèrè ìjọ ní ọmọ hajjil akubar táwọn wá jẹun táwọn mú gbẹ̀gì àwọn nígbà táwọn náà ní kú tòbí àwọn rẹ ṣe rẹzà aláàmù gbogbo ti ọ gbọ́dọ̀ ntọ́ba ti ṣe bẹ́ẹ̀ tọ̀ ẹ̀bùn pépé pépé nímọ̀ kálukú rọra yọ sẹ́ni wọ́n wá ń bú ìyàwó rẹ̀ lẹ́yìn ọ̀rẹ́ ẹ̀ pé ń sì ń gbowó lọ́wọ́ wa gbà ń dáwó fún kò sí kò sí oúnjẹ fún wa kò sí ẹ lọ gbowó yín padà rọ lásán ẹ̀kọ́ àkọọ́lẹ̀ kò sí tó burú ń bẹ̀. wọ́n yóò ṣẹlẹ̀ ọkọ̀rọ̀ ilẹ̀ ẹ̀jẹ̀ lè mùsàmá ẹni tọ́jọ́ kúrò ọ̀bá ti pé ó sùn kò ní kú wọ́n pè pa wọ́n ṣe kí ni irọ́ lásán ọjọ́ kú rẹ̀ ló pé tí wọ́n bá bí ọdọ akọ́sọ pé wọ́n ló pè pa kó ríran o alùpàlà wo lù ọ́ ṣé wọ́n pè pa ni àwọ̀ wàá lù wọ́ pa tọ̀ lè ń jẹba àwọn ó túmọ̀ sí pé kálukú ọjọ́ kú tiẹ̀ ní ó ṣe kí ni ló kù pẹ̀lú ìnáwó túmọ̀ sí pé wọn náà lọ gbọ́ ọ because ẹlòmínà gbọ́ ọ so gbogbo àti wọn ò pókọ rẹ̀ yọmọ náà. àbí òye nísìnyí you are just going on the road ọkàn gbọ́ bí gbàtàn kó kọ rẹ náà ah, rí ẹni tó kó tó di pọ́ wa tí ọ̀gá rẹ ni tí ń pè ọ́ àbùrọ̀mọ́sí náà irú rẹ lè bọ́ lójú oorun pọ́ kàn gbọ́ tẹ́nìkan kó rẹ lójú wọn sì fẹ́ sáà inú lọ́dọ̀ àwọn mùsùlùmí pé táwọn ti tẹ náàm sáànù ọba bá lọ máa sọ máa sọ ìdáhùn ṣe ó kọ̀dọ̀ lójú pé nìkan ń pè ọ́ torí ẹlòmíì máa ń ṣe wọ́n bẹ́ẹ̀ o tí máa ti ń lọ yóò lérò pé kọ́dọ̀ ẹlòmíì wa alaikum salam ah ta ló sáànù sí ọ mo rò pé yé wa ìyẹn gbọ́dọ̀ jẹ́ni tó take a precaution tó da lórí ara rẹ̀ torí kọ́ mọ́ tí ọ. láti ojú fò dójú oorun tó fi wá lọ máa ṣe ìrànràn tí ó sì ṣe déédéé pọ́daràn kan fẹ́ pọ́ tẹ́lẹ̀ náà pé ẹ pé yọ dáhùn bàbá sì dáhùn kò sì máa tó sùn ẹ̀hìn tí wọ́n máa ń ṣàdúrà kó sùn kọ́nà bá burú ọ̀bá ṣèyàn lójú oorun yóò wà límìtì ọ̀pọ̀lọpọ̀ aburú burúkú ni ọ̀bá ṣe wá látàrí àdúrà ọlọ́run dín kù káwa náà mà bẹ lọ sẹmọ kí tí ọba sẹyìn ọba ga torí di eléyìí ẹnìkan gbọ́dọ̀ gbà láti sùn lọ́jọ́ kan láì ṣàdùà máa pa jùlọ ayatul kursi anabi sallallahu alaihi wa sallam ó lẹ́nìkẹ́ni tó bá ké ayatul kursi ṣáájú kótó dipó sùn lam yazal alayhi min Allahi hafizun hatta yusbih olùsọ́kàn ò ní yé bẹ pẹ̀lú rẹ̀ látọ̀dọ̀ lọ. tọ́lọ̀ ń bá fi yàn tọ́ bá fi nǹkan kan sọ́yàn nǹkan ò ní sùn láéláé. yóò máa sọ títí tó fi jì. torí di eléyìí ògìní kan fún ọlọ́kà jẹ lójú oorun wọ́n fi ẹ̀fọ́ sí i wọ́n fẹ́ràn sí i gbogbo rọ́bì tó máa bẹ́ lọ. àìsàn kùrùsì tẹ̀sán rí yẹn ànábì sallallahu alaihi ó ní gbogbo ẹni tí wọ́n ń kà lẹ́yìn sọ láti kọ̀ọ̀kan lam yamna'hu min dukhul al-jannah illa al-maut nǹkan kan ò ní di lọ́nà láti wà àlùjáná àfikún gbogbo aláfẹ́ wà àlùjáná àwọn kékèké tí a kà fún àwọn náà ni ó sì ṣe sábàbí àti wà àlùjáná kálukú mójútó ra rẹ̀ iná lọ́fàá ló ti jẹ́ kí tá a bá ti parí sọ́lá ẹ méje kẹ́nìkan kó wá kó sí yín lẹ́nu bẹ́ẹ̀ assalamu alaikum ọ̀rọ̀ tá a sọ ah, ẹ dákun gbogbo ẹni ọ̀rọ̀ ẹni rubbish ẹ sílẹ̀ nà ẹ ṣe tẹ̀síbí yín kọ́ tán àwọn gbólóyìn rántí táwọn ẹni kẹ́ wí lẹ́yìn sọ́lá àti ẹwí ẹ ṣe tẹ̀síbí ẹ kí àti al-kursi qul huwa Allah qul a'udhu wọn náà ńgbà bá ṣe gbogbo ẹ tó bá lọ́rọ̀ kó a ńgbà náà. pàápàá jùlọ ẹni tó bá jẹ́ olùmọ̀ olùmọ̀ wọ́n máa fẹ́ ba tèèyàn jẹ́ pọ̀ tèèyàn náà gbọ́dọ̀ gbọ́n gidigidi ìmọ̀ àti sálámù tẹ̀ sálámù tẹ̀ kọjú sáwọn yẹn kó ti wá sálámù àlékún kíníkà bóun ló ti bá mi sọ̀rọ̀ tí ìyẹn dúró ọ̀rọ̀ fún ọ tí ń rántí pọ́ yẹ kí n ṣe tẹ̀sí ìmọ̀ ìwọ́n ti mójútó ọ̀rọ̀ ara rẹ kí ni wọ́n máa ba tèmi jẹ́ tèèyàn gbọ́dọ̀ nífura gidigidi ṣe sùúrù ṣe sùúrù máa má parí màdé ṣe pé nǹkan tó tẹ̀lé tó bá fẹ́ léèrè náà kó ní ọmọ ṣe sùúrù torí pé àwà fúnka bàtàrà wa jẹ tẹ́mi bá ń tún tiẹ̀ ṣe kí ló dé tí wọ́n fẹ́ bàtì mi jẹ. tòun túmọ̀ sí pé ká ṣe sùúrù títí táyà òkè sílẹ̀ nínú súnà anábì sallallahu alaihi wasallam gan anábì kì í mẹ́nì kankan sọ̀rọ̀ lẹ́yìn sọ̀dá títí tí ó fi parí àwọn àtẹ̀síbí háàtì tí ó ṣe ìgbà tó bá parí àwọn nǹkan ni ó sọ̀rọ̀ استغفر الله استغفر الله اللهم انت السلام منك السلام تباركت يا ذا الجلال والاكرام وقد تسامح اروتي بيرو هذا تسبيح لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير تبع يحيي ويميت وهو على كل شيء قدير جاي على سبات المغرب هنا نعم، يوعى لا اله الا الله وحده لا شريك له له الملك وله آه لا إله إلا الله ولا نعبد إلا إياه له النعمة وله الفضل وله الثناء الحسن لا حول ولا قوة إلا بالله لا إله إلا الله مخلصين له الدين ولو كره الكافرون اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد اللهم أغنني بحلالك عن حرامك وأكفني بفضلك من سواك سبحان الله سبحان الله سبحان الله متى للغم الحمد لله متى للغم الله أكبر متى للغم لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لين آية الكرسي قل هو الله قل هو الله أحد قل أعوذ رب الفلق قل أعوذ رب الناس ما تبكي بعد ذلك يتوقع لهم متى متى يعني قل الله متى قل أعوذ رب الفلق متى قل أعوذ رب الناس متى لين لين صلاة الصبح أتي صلاة المغرب gbogbo bá parí lẹ́yìn ọ̀rọ̀ ìbọ̀rọ̀ náà láti sọ oṣù ajẹ pọ́rọ̀ náà ló tún á gbé wá èyí tó yẹ ká mójútó àwa ní mójútó ànábì sọ pé ẹni tó bá ń ka ayatul kursi lẹ́yìn sọ láti kọ̀ọ̀kan nǹkan kan ò ní di lọ́nà láti wà lìdáná àti kọjá kú àdéhùn yẹn fẹsẹ̀ rin lẹ̀. alimami nasaayi òun ló gbé jáde nínú tírà rẹ̀ as-sunan kubra àwọn míín náà ti gbé jáde nínú tírà wọn torí de eléyìí ilé ìjẹba wọn ilé ìjẹbi tá a dúró sí lónìí yìí báyìí ọlọ́run bá kọ́ lọ lórí àtúgbọ́ àgbọ́yé tó péye nínú ẹ̀sìn wa kó ṣe gbogbo nǹkan gbọ́ yìí láwùjáre fún alọ́lá kéyàm kó má ṣe níbàlẹ́jọ́ kọ́lọ̀ wọn ṣe ní rọrùn fún wa láti máa múlò kó jẹ́ kí ìgbésí ayé wa kó yí padà sí dáadáa kó tún ayé wa ṣe kó má bọ̀rùn wa jẹ́ subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka. Babátúndé Ìyábọ̀ Yorùbá lọ́mọ kò sínú ṣẹ̀ríà adàbà méèyàn ti kú mọ̀ méèyàn ti pé èèyàn wá bímọ bẹ́ẹ̀ lè mú nínú orúkọ bàbá èèyàn kó fi sọmọ oríkì bàbá èèyàn kéèyàn fi sọmọ kò sí tó burú mẹ́ tó pin wà tẹ́ẹ̀ bá ti gbàgbọ́ pé bàbá náà lọ padà dé gbọ́dọ̀ pé ẹ̀yin kú bàbá lẹ bí ẹ̀yin kú màmá lẹ bí so kò sí tó burú tẹ́ẹ̀ bá ti jẹ́ pé ẹni rú gbàgbọ́ bá. bákan náà téèyàn bá sọ ọmọ rẹ̀ ló kọ bàbá rẹ̀ ó ṣeé ṣe kó ti sọmọ lórúkọ bàbá rẹ̀ síwájú kí bàbá rẹ̀ tó kú ó lè sọmọ rẹ̀ lórúkọ màmá rẹ̀ síwájú kí màmá rẹ̀ tó kú tó wá kó wọn wọ ṣùgbọ́n ní Yorùbá lẹ́wọ̀ ẹ mọ̀ yín pé àwọn mọ̀ pé ah ó láti wá máa pè má dé bá sọmọ lórúkọ bàbá yín sọmọ lórúkọ ìyá yín ta ló lè lákọ mọ́ bàbá lórí àbí òye ọ kíkẹ́ a ah, torí pé ọ̀bùrọ̀ mọ̀ yé gbọ́rọ̀ bàbá yín sì jẹ́ Ibrahim wọn á ní sọ̀rọ̀ pé wọ́n bùrọ̀ ẹ̀mú ìgbọ́ra wa ó rí bàbá kọ̀kọ́ lu aago mi sáńsẹ́ èmi nínú aago lé ilẹ̀ nìkan sọ ẹ́ sọ torí ẹ̀ ẹ́ rí i pé ní yorùbá lẹ́wù torí àwọn ẹni máa sọ pé olóko olóko yìí sì so kọ so ẹsọ ọmọ ló kọ mí so that òfin ni máa bí tẹ bá sọ kò sí tó burú o náà wọn á ní kí ni tó máa sàárè wàhálà àná mọ. bíi sàárè bíi símbì gbogbo ilé àmọ́ tẹ́ǹpẹ́ kọ́dọ̀ ọ̀kan tó àti àmọ́ àmọ́lọ̀ ti jẹ́ àmọ́ yìí sí wọ́n ní símíà àmọ́ tó ń jẹ́ símíà wọ́n ní sẹ̀míà ókè sẹ̀míà lẹ́ ń pè símíà ẹ̀rí kókò jọra ń jẹ́ ló ti bóyá padà mọ sàárè ìjọ kan abẹ́ mọ́ bẹ́ẹ̀ náà náà. ẹ̀ńdọ́kẹ́ alukurani lèmi àmì pé forí kalẹ̀ ṣé kò forí kalẹ̀ ni àbí kò má forí kalẹ̀ kò forí kalẹ̀ lọ da àbí kò má forí kalẹ̀ lọ torí bọ́lá ń sepa ṣèpáànù láti ẹ̀kọ́ wọn forí kalẹ̀ nù tọkọ̀ ṣé ìwọ forí kalẹ̀ mọ̀nà kọ́ tẹ láti ọlọ ó sì wà nù súnà àlẹ́ sallallahu alaihi wasallam ojú máa ti àṣepáànù gidigidi tí ẹ sì máa bàjẹ́ tó bá rí pé wọ́n forí kalẹ̀ báà yóò sọ pé ntọ́ lọ́n fún un láti kó òun sí tó òun sí lọ́lọ́n fún ọmọ ádámù sí náà. dáadáa náà. Sátẹ́láìtì ni wọ́n ń kúrò lọ́wọ́ ẹwà ìdíje ìṣùjú yẹn ọwọ́ àlọ́ rẹ̀. Náà ẹ dìde padà. Kò sí sọ̀ láti tẹ̀sílẹ̀ sí kò sí ètò ìtìlẹ̀ tó ṣùgbọ́n kọ̀dá tó kí n máa mà ka áyà tí ìforíkalẹ̀ yẹn wà nínú sọ̀lá tuntun bá jọra yẹn pàápàá táyìn bá jẹ́ ìmọ̀ nítorí pé tí ó ṣẹlẹ̀ ni pé àwọn èèyàn tó wà lẹ́yìn àwọn lè mọ̀ mọ́ ti ń jẹ́ èyí ti lọ sí ìforíkalẹ̀ àwọn lọ́ọ̀rù kù ẹ̀sọ́ Allahu Akbar ẹ̀rí pa àwọn èèyàn ti mọ̀ pé dúlà wà rúkú lọ́yẹ̀ ká lọ. àwọn àwọn arúkú ẹ̀yin lọ sí sọ̀rí kalẹ̀ ọ̀nà subhanallah ẹ̀yin lọ ẹ̀sìn máa ń tẹ̀yẹ kẹ́sì. so àmọ́ tó bá pé àwọn èèyàn ti pọ́n lẹ́kọ̀ọ́ kò burú. èyí tẹ́ ẹ̀ rí nínú sátẹ̀láìtì jẹ́nẹ́rálì yẹsẹ̀ gbogbo ẹni tó tó sẹ́yìn máa bayani mẹ́kà mẹ́sàlásì mẹ́kà mẹ́sàlásì ànábì sallallahu alaihi wasallam yẹsẹ̀ gbogbo wọn lọ́mọ so ṣùgbọ́n tó máa ń ṣẹlẹ̀ ni pé ìgbà tí majority bá ti mọ̀ àwọn kékeré náà mọ̀ túláàsì ẹ lè rí i pé gbogbo ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ yín ti lọ sí torí kẹ́ni kẹ́yìn wọn takú sí síròkó ẹlòmíín máa takú síròkó tó bá rí i pé gbogbo èèyàn ń ò tiẹ̀ sí tó ń ṣe yọ̀lọ̀ bá wọn. yóò tún á yálẹ́ ni kí wọ́n tún dìde dúró pẹ̀tọ̀ ìwọlé léyìí so díẹ̀ díẹ̀ lò náà mọ̀ àmọ́ ara tí àwọn fi sọ pé àwọn nípa kí làdáni ọmọ gbóhùn sókè lẹ́yìn ìmáàmù rẹ̀ ní mọ́ṣáláṣí méjèèjì gbogbo mọ́ṣáláṣí mi Mẹ́kà Mẹ́dínà ní ríbi tí làdáni kan ti ń gbóhùn sókè kan o kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ o ṣùgbọ́n mọ́ṣáláṣí Mẹ́kà mọ́ṣáláṣí Káàbà àti mọ́ṣáláṣí Ànábì sallallahu alaihi wasallam tí làdáni gbóhùn sókè àwọn olùmọ̀ọ́sùn ti kọtíra rẹ̀ gẹ̀dẹ̀ náà lọ́wọ́ pé ó tó ó tó tó eléyìí náà ó but àwọn sọ pé ah, irú tí lè bá fẹ́ forí kalẹ̀ ru ilé tí ìmáàmù bá sọ pé Allahu akbar kò ní ntí ń sọ pé Allahu akbar tó bá fẹ́ forí kalẹ̀ lẹ́yìn ọ̀sán Allahu akbar lọ́dọ̀ ni wọ́n sọ Allahu akbar ó ṣe wí nkò wí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ gbogbo adá ti mà wọ́n ti mà pé à ń lọ ọ̀tàkùn súnà nàbì sallallahu alaihi wasallam kékeré àdáni ọmọ gbóhùn sókè lẹ́yìn ìmáàmù pàápàá jùlọ ńgbà tá à ń gbóhùn lè máa mú kí ni ìtumọ̀ tiẹ̀ ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí ní Allahu Akbar Rabbana wa lakal hamd ẹ̀yìn mélòó lọ àwọn mọ́sálásí ariwo lásán à ń sì ń gbóhùn lè máa mú lópin ìgbà tá a bá ti gbóhùn lè máa mú kọ̀tọ́ súnà àmọ́ tá a bá gbóhùn nínú àwọn èèyàn gbòòrò sókè kálíbà aláǹfààní àti gbọ́ ipò tí sọ láti máa mú wa náà. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب